السباحتين في أذنيه النبي صلى الله عليه وسلم وكي àwọn ọmọ àka àwọn méjì tá a fi ṣàfọ̀mọ́ fọlọ́ wọn kì í bọnú etí wọn méjèèjì mejeji. tí sì mú àwọn ọmọ méjèèjì fi pa òde eléyìí ó fi hàn wá báwo ni anabi sallallahu alayhi wa sallam báwo ni wọ́n ṣe máa fi omi fi parí eléyìí ni àlàyé tí wọ́n ṣe fún wa nínú hadith yìí pé báwo ni anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ti ṣe máa fomi parí. akhrajahu abu dawud alimami abu dawud àti anasai àwọn náà gbé ẹgbàá wọ̀rọ̀ yìí jáde. وصححه ابن خزيمة ابن خزيمة àwọn sì sọ gbogbo rege tá a bá gbàgbé nínú ẹgbàwọ ọ̀rọ̀ tá a ṣàlàyé rẹ̀ ṣáájú àlàyé tí wọ́n ti fún wa níbẹ̀ òun náà ní nípa báwo ni anabi sallallahu alayhi wa sallam ti ṣe máa fomi parí ìyẹn ẹgbàwọ ọ̀rọ̀ abdullahi ibn zayd ibn asim radiyallahu anhu ibi tó ti ṣe àlàyé fún wa pé ànábì sallallahu alaihi wa alihi wasallam wọn a máa parí wọn bẹ̀rẹ̀ láti ìpàkọ́ wá sí iwájú wọn sì tún pa láti iwájú lọ sí ìpàkọ́ àwọn alọ́wọ́ nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ míì ohun tó sí pé wọn a máa pa orí wọn bẹ̀rẹ̀ láti iwájú lọ sí ìpàkọ́ láti ìpàkọ́ wá sí iwájú láti ṣe àlàyé ikú èkejì tó wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ kejì yìí òun ni àwọn olùmọ̀sálàyé kó wọ́pọ̀ jù nínú sísí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àlùwàlá wọn ṣùgbọ́n rí sí àkọ́kọ́ tó ń sàlàyé nínú ẹgbàáwọ ọ̀rọ̀ tàkọ́kọ́ yẹn jẹ́ ẹ lè bayan al-jawaz òun wá ní láti wá sàlàyé bó ti ṣe tọ́ gbàtún ṣe bẹ́ẹ̀ gbà mí. wọ́n wá mú àdéhìí Abdullahi ibn Amr ibn al-As radiyallahu anhuma wá fún wa níbi tí àlàyé ti wá nínú tiẹ̀ nípa pé ńgbà tí wọ́n parí tí wọ́n tún pa etí ṣùgbọ́n àdéhùn àwọn tó síwájú kò sálàyé pípa etí níbẹ̀ gẹ́gẹ́ bí Uthman àti Ali àti Abdullah ibn Zayd ibn Asim radiyallahu anhum mẹ́tẹ́ẹ̀tì ṣe gbé àlàyé báwo làlọ́ nàbì sallallahu alaihi wasallam ti ṣe rí wa bẹ́ẹ̀ náà ni abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma náà gbà wá gbogbo wọn pátá ló ṣàlàyé yéké nípa bí anabi sallallahu alayhi wa sallam ti ṣe ṣe àlùwàlá ṣùgbọ́n a rí i pé al-hafiz ibn hajar rahimahullahu ta'ala ní ìgbà tí wọ́n ń ṣe àlàyé ọ̀kọ̀ọ̀kan fún wa nínú àwọn àdéhìí wọ̀nyí tó bá ní hadithi uthman ibn affan radiyallahu anhu èyí tó ṣe kí wọ́n mú wá fún wa ní pérépéré bó ti ṣe wá àdìsí àwọn yòókù níṣẹ́ ni wọ́n já nǹkan kan wá fún wa nínú àwọn àdìsí yẹn nítorí pé kò sí ìyàtọ̀ láàrin àdìsí Usman àti àdìsí tiwọn ọwọ́ nǹkan tó kàn yàtọ̀ tó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ tiwọn tí ò sí nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ Usman òun làáfàá ṣàlàyé fún wa nítorí pé a ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà wípé tarku tatwil al-hisab wípé támàsì máa fa nǹkan tí ò yẹ ká fa gùngùn nítorí pé àlàyé rẹ ti síwájú wọn náà ti mà àbùrọ̀ tí wọ́n á tún wọ́n tún máa tún sọ wọ́n tún máa tún sọ gbogbo ètò àánú hadith usman wọ́n tún tún sọ nù hadith ali wọ́n tún tún sọ nù hadith abdullahi ibn zayd ibn asim wọ́n tún tún sọ nù hadith abdullahi ibn amr àtẹ́lẹ̀ náà gan àwọn èèyàn mélòó ló dilẹ̀ fún àǹkàwé nígbà tí gbogbo nǹkan bàjẹ́ èèyàn mélòó ló dilẹ̀ fún àǹkà kan nígbà tí gbogbo nǹkan dàrú so ṣùgbọ́n ìgbà tó ṣe tó abẹ́ sàyàn lóko kòrò kán wá mà sọ àbùkátà láti tún jẹ́ kí gbogbo nǹkan yẹn bó ti ṣe gùn tó náà láti tún sọ gbogbo tí kálukú náà bó ti ṣe wá láti sọ ilé àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọn máa ń ṣe ìwé lọ́la tó fẹ́ kọ tírà kan fáwọn èèyàn tó fẹ́ kó wúlò fún wa ọ̀gá ń fẹ́ kí péjìsì ọkàn pọ̀ láti lórí rọ́ so àdéhìí ẹyọ kan náà ni o náà ni gbogbo wọn fi ń sẹ̀rí ọwọ́ abọ́ sígbà bíi ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n fi sẹ̀rí àdéhìí kan ọwọ́ àrèpítì rẹ̀ fifteen times ó túmọ̀ sí pọ̀ ọ̀gbọ́n nìyẹn ó túmọ̀ sí pé a tó ń ṣe ìrìn ta ni ó tún á kà ní fifteen times ẹyọ kan ni wọ́n kà tó nǹkan tó kàn wọ́n tọ́ka sí ni tó bá nílò ibì kọ̀ọ̀kan tó bá nílò wọ́n máa rìfẹ́ àpé tó ti síwájú yẹn náà ibẹ̀ láti mú tó ti síwájú yẹn ibẹ̀ náà láti mú tó irú rẹ̀ làwọn olùmọ̀ àgbà ni wọ́n kọ́ alẹ́ kọ́ nípa rẹ̀ ń bí. tani abdullahi ibn amr ibn radiyallahu anhuma òun náà muhammad wọ́n máa ń pè àbí kí wọ́n pè ní abu muhammed oní abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma al-qurashi ọ̀kan nínú àwọn quraish àtúwọ̀n àtànàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam wọ́n dìjọ́ tán agbọn baba ńlá nàbì tí ń jẹ́ káàb ọmọ àlùhàyè. abdullahi ibn amr ibn al-aas ọgbà islam síwájú bàbá rẹ̀ torí pé bàbá rẹ̀ ń bẹ nínú àwọn abẹnugan àwọn kèfèrí Mẹ́kà tẹ́lẹ̀ wọ́n sì ń bẹ nínú àwọn tó ṣe pé wọ́n gbó anabi sallallahu alaihi wasallam lẹ́nu dọ́gba radiyallahu anhu ṣùgbọ́n padà gba islam àwọn àti tìmọ̀ pé tẹ́yìn bá ti gba islam islam wọn pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣíwájú rẹ̀ al-islam yajibu ma qabla radiyallahu anhu abdullahi bin amr bin al-aas ọdún mẹ́tàlá péré ló fi dàgbàjọ́ ọmọ rẹ̀ lọ subhanallah adékè ọmọ ọdún méjìlá bàbá wà ní fi fẹ́ ìyá rẹ̀ ẹ̀rí nǹkan mi ò ẹ̀yin tẹ̀ ń tẹ̀ra yín jẹ́ oṣù tí káwọn bàbá màmá bá ṣe wàásù fún yín pé òtítọ́ múyàwó wà òtítọ́ múyàwó wà ọmọdé ni mí o ọmọdé ni mí o ọmọdé báwo ẹlòmíì ti wọ twenty five years ó sì lọ́mọdé lò ẹnìkan ló fọdún mẹ́tàlá péré jọmọ rẹ̀ lọ yìí. torí ẹni Imam Shafi'i rahimahullahu ta'ala wọn láwọn rí obìnrin tó ti di ìyá àyà nígbà tí ò tí ju ọmọ ọdún mọ́kànlélógún lọ. sẹ́yìn kó tún ga ju ìta àka ìgbà lọ àbí ọ̀gá jùlọ twenty one years ó ti di màmá màmá àwọn arúgbìn tí wọ́n sọ ní ìsìnkẹ ẹdọkùnrin gbà mí márùn ó wù mí láti lọ ilé ọkọ ṣùgbọ́n mi mẹ́nu tí màá fi ṣe àlàyé fáwọn èèyàn kí ni tó gbé mi lọ ilé ọkọ ní kíákíá nígbà tí n tún ju ọmọ ọdún méjìlélógún lọ àdá olùkọ́ yé ọlọ́mọ kínkínní lọ ọmọ pínrín sí ọmọ twenty two years wọ́n á ní òun mẹ́nu tó wọ́n fi ṣàlàyé fara yìí àdá àníyá àyà ìmáàmù Ṣáfi'í láwọn rí tí ò tó tọ́jú ọmọ twenty one years subhanallah torí rẹ̀ abdullahi bin amr bin aas radiyallahu anhuma ọdún mẹ́tàlá péré bàbá rẹ̀ bí jùlọ ọ̀hún ó máa gbà nínú abdullahi bin amr ẹni tó ti pọ́ ha púpọ̀ nínú màní sílọ̀n sílọ̀n iná ni Abu Hurairah radiyallahu anhu ló sọ pé àwọn sábẹ́ tàtàlẹ́ tó rí àdìtà nàbì sallallahu alaihi wasallam tùjọ́ bí tòun àyàfi abdullahi bin amr bin al-as ó ṣe ṣe káwọn àdìtì kan wà lọ́dọ̀ rẹ̀ tẹ̀mí ọ̀mọ́. nítorí pé innahu kana yaktubu wala aktub nítorí pé o máa ń kọ́ èmi èyí sì kọ́ nítorí pé Abu Hurairah radiyallahu anhu ayatun fil hifz wi'a'un min aw'iyatil ilm wọ́n jẹ́ àpò kan nínú àwọn àpò mà tó ẹgbẹ́ má ti rọ nǹkan tí kì í jáde. bi bára du'a in-nabi sallallahu alayhi wa torí pé òun ò lọ́jà tí ń lọ kò sí lóko tí máa lọ yọkàn tí anábì náà ni sallallahu alaihi wasallam alọ́sọ̀fà anábì sallallahu alaihi pẹ̀tọ́ èmi ń kọ́ mọ̀ lọ́dọ̀ yín èmi ò sì fẹ́ máa gbàgbé anábì sallallahu ni tí aṣọ rẹ báyìí tọwọ́ wọn ni kò tẹ̀ gbàtọ́ anábì wa sàdúrà sallallahu alaihi tọ́ náà ló sì wá sọ pé gbogbo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ẹsẹ̀ ẹsẹ̀ rí ọdún mélòó làbó rí rà sí pẹ̀lú náà ọdún mẹ́ta péré subhanallah pípẹ́ lè kí òpè anímọ̀ àìpẹ́ ń bẹ̀ títí kò pé ká yọ lódò ìwọ gan fúnra rẹ ló rẹ tó fẹ́ ẹnìkan sì gbọ́ yé tayọ gbogbo àwọn yòókù ọwọ́ díẹ̀ tọkọyún àtàdúà yọba di púpọ̀ mọ́ lọ. ẹnìkan ti pẹ́ lé ọpẹ́ tayọ sísọ ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí wọ́n sọ̀rọ̀ sí ọ̀tọ̀ níbi tí ń dà sí fún un. báwa ló kọ́ náà ni. Abu ọdún mẹ́ta ó ní àbí Abdullahi ibn Amr ibn al-As torí pé òun kọ́ ní abdullahi bin amr ibn al-as náà gan náà bí anabi ni sallallahu alayhi wa sallam onírò anabi sallallahu alayhi wa sallam ṣé kí n máa kọ gbogbo ní tẹ́ ẹ bá sọ ni sẹ́wọ̀n kí n bẹ̀rẹ̀ anabi lẹ́yìn kankan ọ̀gbọ́n láti tubu ẹni ẹ̀rọ al-Qur'an ẹ gbọ́dọ̀ kọ́ kankan tí wọ́n máa ń sọ tí ìbá ti sàlù al àwọn olùmọ̀ tí wọ́n kọ́ nípa eh, eh, tí wọ́n pè ní kinní kan tarikh sunnati nabawiyya buhuthun hawla gẹ́gẹ́ bí àwọn dókítọ́rù al-A'zami wọ́n ṣàlàyé fún wa wípé ìdí tánàbí sallallahu alayhi wa sallam tọ́bi ní wọn gbọ́dọ̀ kọ́ ọ̀rọ̀ táwọn bá ń sọ níbẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rù kálukùránì ọmọ dàpọ̀ mọ́ sunna káàdì fi ọmọ dàpọ̀ mọ́ alukùránì eléyìí náà ń bẹ́nu sísọ tó lọ́wọ́ bá lò wọ́n sọ alukùránì àti sunna inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun lájájọ àwọn aláṣọ ìrántí náà kalẹ̀ àwọn aláṣọ sùn ìrántí tà ń sọ ń bẹ alukur'an àti sunna ní òkè sàlùkur'an lásán alukur'an àti sunna. tọ́ abdullahi ibn amr ibn al-as wọn bá yọ̀ǹda ó ní sẹ́kù wọn mọ̀ ọkọ̀ gbogbo ní sànàbí sallallahu alaihi wasallam bá ń sọ. anábì ní bẹ́ẹ̀ ó ní fil manshati wal nígbà tí inú yín bá dùn àtìgbà tí inú yín ò bá dùn anábì ní bẹ́ẹ̀ fa inni torí pé gbàtínú mi dùn àti gbàtínú mi ò dùn èmi ń sàn kankan àbòdodo subhanallah bẹ́ẹ̀ ni abdullah ibn amr ibn al-as radiyallahu anhuma ló sì bẹ̀rẹ̀ sí ní kọ àwọn nǹkan tó bá gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tán sábẹ́ ìlú gba àdìsí wa fún wa nípa àlàyé báwo la anabi muhammad sallallahu alayhi wa sallam ti ṣe máa ń sálùwàdà amanti alḥafiz ibn hajar tí wọn ní lombe òun náà ni ọ̀rọ̀ nípa bánàbí sallallahu alaihi wasallam ti ṣe máa ń pa etí wọn lẹ́yìn ìgbà tí wọn bá pa orí wọn tán. wọ́n sàlàyé bó ti ṣe jẹ́ pé ọmọ ká méjì tọ́jẹ́ ìka àfábẹ́là ní yorùbá tá a mọ̀ sí ìka àsàfọ̀mọ́ nínú ṣẹ̀ríà tá a sì mọ̀ sí ìka èébú síwájú kí islam ó dé. síwájú kó tó di pé islam dé ìka yìí wọ́n máa ń pè ní asababa ìka àbúyàn ẹwùjú ẹ ẹwùjú ẹ ṣọ́ra ṣọ́ra abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹ̀yin náà sì máa pé ti sin náà ẹ̀ bá fẹ́ búyàn tẹ́fẹ́ lérí tẹ́fẹ́ léka tẹ́fẹ́ ní ńlérí ńléka tí kàtà ni lọ́yọ̀ọ́ ẹ̀ máa dín ní ńlérí ńlé kà á wọn ń pè ní sàbàbà eléèbú ṣùgbọ́n wọn àtẹ́sí islam dé ẹ̀sìn islam pè ní sàbàhà ọlọ́pọ̀lọpọ̀ àfọ̀mọ́. ashhadu an la ilaha illallah ẹ̀rí pé ọmọ kan náà ni sọ́mà sàtáyà at-tahiyyatu lillah wa salawatu wa tayyibatu. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أما كان لو ما كيف جايب سوان حديث ثاني الوائل ابن حجر رضي الله عنه أني رأيت النبي صلى الله عليه وسلم حين يتشهد يحرك سباحته يدعو بها onímọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam lásìkò tó máa ń sàtáyà nínú ọ̀run wọ́n á máa gbọ́n ọmọ ká àtàfọ̀ má wọ́n fi ń sàdùà torí ẹ̀rọ sọ pé náà nà téèyàn máa fi gbọ́wọ́ ké sàdùà òun náà ní na ọmọ ká àtàfọ̀ má nínú rẹ̀ ní kọ́ tẹ́wọ̀ rẹ̀ nínú na ọmọ ká nínú sókè kó ṣe déédéé tì àbí sọ àwọn ànàtà nàbì tá a wọn làwọn rí anabi muhammed sallallahu alaihi wa sallam wọn máa mú ọmọ ká méjì tọjẹ ti ìsàfọmẹyìn wọn kì í bọ inú etí wọn nígbà tí wọn bá ń pa etí wọn wàá mú ọmọ ká àtàǹpàkò wọn fi sí ẹ̀yìn etí wọn sódì etí wọn wọn fi pa eléyìí ń sàlàyé fún wa bí anabi sallallahu alaihi wa sallam bí wọn ti ṣe máa pa etí wọn eléyìí tó yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti ṣe máa ń pa etí tí wọn kàn kí ọwọ́ wọ́n fi wọ́n kàn kí bọ́nu etí wọ́n sì yọ jáde ṣe eléyìí kọ́ ni nǹkan tí wọ́n ní ká ṣe kò sí ìyàtọ̀ láàrin àdéhìí àti àwọn àdéhìí tó ti síwájú so nǹkan tá a fà kàn fẹ́ fàyọ ni pé ọ̀rọ̀ nípa bá ti ṣe máa pa èjì wa. ǹjẹ́ sí omi tá a fi pa etí wa tá a fi pa orí wa iná lápá ìtì wá bí. àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ wa ti ń tọ́ka sí wípé ọ̀tọ̀ lomi tá a lò láti fi pa ìtì wa yàtọ̀ sí ìta lò láti fi pa orí wa. ó wá nínú ìgbàwọ́ ọ̀rọ̀ ti Abdullah ibn Zayd lọ́dọ̀ àwọn míì nínú àwọn olùmọ̀ annahu sallallahu alayhi wa sallam masaha udunayhi bima'in ghayri al-ma'i alladhi masaha bihi ra'sa mọ́lẹ́bí sọlọ́lá àṣẹlẹ̀ ń pa ìdí wọn pẹ̀lú omi tó yàtọ̀ sí ìfi pa orí wọn. alimami al-Bayhaqi rahimahullahu ta'ala àwọn sọ yìí pé isnaduhu hadha isnadun sahih wọ́n ní ọ̀nà tó gbà wá ogun rèé. ṣùgbọ́n alimam ibnu daqiq al-Eid àwọn sọ pé kò rí bẹ́ẹ̀ o wọ́n lè tún wá nínú àdìsí yẹn ó ní pé wà mẹsàhà rásàwù ẹwẹ tó wà nù alákòókò mẹsàhà òdìnnàyì bìmẹ́ẹ́n gáyìrì lẹ́dí gáyìrì mẹ́ẹ́ lẹ́dí mẹsàhà bìhì rásà. bí anabi sallallahu alayhi wa sallam wọn pa etí wọn pẹ̀lú mi mi yàtọ̀ sí ìta fi pa orí wọn ó túmọ̀ sí pé wọ́n mú omi tuntun fetí wọn ṣùgbọ́n alimami ibn daqiq al-Eid àwọn ni kò rí bẹ́ẹ̀ ipe tó wá nínú àdéhìí yẹn òun ni pé wa masaha ra'sahu bima'in ghayri fadli yadayhi wa masaha ra'sahu bima'in ghayri fadli yadayhi ìgbà anabi sallallahu alayhi wa sallam wọ́n pa orí wọn pẹ̀lú omi kan yàtọ̀ sí ìtọ́sẹ́kù lọ́wọ́ wọn pa orí ọ yàtọ̀ sí pa etí so ó túmọ̀ sí pé orí ni wọ́n mú mi tuntun fún kìí ṣe etí tí wọ́n takura àdìsí alákọ̀ọ́kọ́ sọ pé wọ́n pa etí wọn pẹ̀lú mímí ìtọ́ yàtọ̀ sí ìtàn fi pa orí wọn àdìsí ẹlẹ́kejì sì sọ pé orí ni wọ́n mú mi fún wọ́n takura wọn àbí wọ́n takura wọn wọ́n takura wọn eléyìí sọ pé omi tí wọ́n fi pe tí yàtọ̀ sí ìtàn fi pa orí tẹ́lẹ̀ kejì sì sọ pé no omi tí wọ́n fi pa orí ó yàtọ̀ sí èyí tó ṣẹ́kù lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì sọ pé wọ́n mú omi tuntun fórí alákọ̀ọ́kọ́ sọ pé wọ́n mú omi tuntun fétí ẹlẹ́ẹ̀kejì sọ pé wọ́n mú omi tuntun fórí ó túmọ̀ sí pé omi tí wọ́n fi parí wọ́n fi pétí tàlákọ̀ọ́kọ́ sọ pé wọ́n mú omi tuntun fétí ó túmọ̀ sí pé omi tí wọ́n fi parí kọ́ ni wọ́n fi pètè ìfẹ̀fẹ́ iná hùmá tààrò wọn jọra wọn. wọ́n ní wọn dáko etí ń bẹ̀ ẹ̀dáko etí ń bẹ̀ túmọ̀ sí pé ọ̀dùnà ni mìíràn rọ́ọ̀sì nítorí pé á tí méjèèjì etí náà ni omi tí wọ́n fi parí náà lẹ́ẹ̀fi tó ọ̀rọ̀ pọ̀ nípa pé sọmi tí a fi pé orí náà la fi àbí inshàlá oníkómi tá a fi kórí náà la fi pètè kẹ́bù sí wàánu sahih muslim hadith abdullahi ibn zayd ibn asim yìí àánú sahih bukhari. ó ní masaxa nabiyyu sallallahu alayhi wa sallam ra'sahu wa udhnayhi bima'in wahid. ọ̀parí wọn lànà bí pa orí àti tí wọn mi kan adúpẹ́ fọlọ́ omi kan náà tá a fi parí náà láfi pa ètè wa tẹ́lẹ̀ tó túmọ̀ sí kíkà bá ti pa orí àní mọ́ ọ lọlẹ̀ àmú àtẹ̀tìlẹ̀ kan náà a kì ìka àtàfọ̀mọ́bọ́nú etí wa àmú tàtà ń papò fi pa òdi etí wa eléyìí nìkan tí wọn lọ wá látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. a rí pé àdéhùn yìí báyìí gẹ́gẹ́ bí àwọn àdéhùn tó síwájú òun náà ń ṣe àlàyé fún wa nípa báwo ni àlùwàlá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti ṣe rí àti bí àwọn sàábé ti ṣe pọ̀ nídìí káwá mà bí wọ́n ti ṣe pọ̀ nídìí káwá òye nídìí ẹ̀sìn ọlọ́run wọn kì í fojú di nǹkan kan nínú tí ànábì bá ń ṣe sallallahu alayhi torí kó àwọn ọmọ kó dodo lọ́rọ̀ ọlọ́run ọba wa tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana pé àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹni tẹ́ wà àwòkọ́ṣe rere lára rẹ̀ ẹ gbọ́dọ̀ mọ bí sẹ́ńsẹ́ńsẹ́ nítorí ká má bàa ti kọ́ sí torí ẹ gbogbo ní tànàbí ń ṣe bó ti kéré tó bó ti ṣe pọ̀ tó á rí pé wọ́n ń sọ àǹfààní kẹta ó ní dáa púpọ̀ ká pọ̀ nídìí pa à wá dáadáa nítorí ọ̀dà àgbà ni nítorí pé ntí kọ̀ sẹ́nìkan yọ hàn sẹ́lómi ntí kọ̀ hàn sẹ́nìkan yọ hàn sẹ́lómi. àǹfààní kẹrin nínú àǹfààní táàrí nínú àdéhìí yìí oníkí èèyàn tó mọ̀ nípa nǹkan bá pọ̀ kò ní í dáa tó kọjá pé ẹnu èèyàn díẹ̀ nínú wọn la gbọ́ bí nǹkan yẹn ti yóò pé ká gbọ́ lẹ́nu torí ẹ̀ ló fà ló fi jẹ́ pé àwọn àfọwọ́ ní hadith onísùnà wọn yìí sọ pé ńgbà tá a ti gba àlàyé bá nàbí sallallahu alaihi wasallam ti sàlùwàlá lọ́dọ̀ Uthman ibn Affan radiyallahu anhu àbùkátà ti Ali àbùkátà ti Abdullahi ibn Zayd ibn Asim àbùkátà ti Abdullahi ibn Amr ibn al-As wọn sọ bẹ́ẹ̀ iná ìmọ̀ yẹn ti pọ̀ lọ́dọ̀ wa so àìsọ bẹ́ẹ̀ ló mú ká ríran rí nǹkan míì tá a gbọ́ nínú àdìsẹ́ so eléyìí ẹ làwọn wá fẹ́ papọ̀ máa báwo láti ṣe fi ṣiṣẹ́ tó wá bí tí wọ́n ń pè ní fiqhu sunna èyí tá à ń kọ́ńpa rẹ̀ nísìn bí báwo láti ní mẹ́jìnlẹ̀ nípa sunna tí ẹnìkan kan ní jáde sí wájú kan kó ní àdìsí ànábì gan takora wọn bóòlù àwọn nǹkan ẹsẹ̀ rí àgbẹ̀ àkọ́ ah, takora wọn nǹkan tó kàn wá ń bẹ̀ ní kẹ́yìn ọ̀lọ́lé kí ó ó sì yẹ kẹ́ lọ́lé kí ó so eléyìí ẹni wọ́n ń pè ní fiqhu kí ni fiqhu sunna ṣùgbọ́n kan náà nínú àǹfààní tó wà ń bẹ̀ ó ní wípé ọlọ́run ọba wa ó ti òfin ó sì ṣe òfin wọn fẹ́ fi dán wa wò tálẹ́ni tí ó gbọ́ tí ó gbà tàtìlẹ́ni tí ó gbọ́ tí ó tàkàkù ènìyàn kì í fi ọpọlọ fi pàdé ntọ́lọ́wọ́n bá ṣe lófin pé sílẹ̀ ti bá làákà ìmọ̀ àbí ọ̀bá làákà ìmọ̀ kò sí ntọ́lọ́wọ́n bá ṣe lófin tí ọ̀bá làákà ìtọ́ gbádùn ṣùgbọ́n gbogbo làákà ìtọ́ bá ti ní sọ́bọ̀ mu ajẹ́ pé àmì pé làákàyè ńkọ́ ọ̀gbádùn torí ẹ nísìnyí èèyàn kan ní wò sùsùn kéèyàn sọ pé ọlọ́run ní ká fọwọ́ ọlọ́run ní ká yọnu ọlọ́run ní ká fimú ọlọ́run ní ká bọ́jú ọlọ́run ní ká ti dé ìgbàwọ́ ìgbà tó wáyá ó ní ká fomi parí ká fi pe ti wáì pé sọ pé wáì tí ò ní Allahu Rabbul Alamin àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ̀ ọba bá ṣòfin kí ni wọ́n máa wí sami'na wa ata'na àgbo àgbà wàláhì kò ṣòro fọlọ̀ ọba láti fi ká máa fọ orí kò sì ṣòro fún láti fi ká máa fọ etí ṣùgbọ́n tó wù ní kíkà ṣe kí ni ká fomi pa orí. díẹ̀ nínú sábàbí tọ́pa lè hàn sí wa ètò pọ̀jù nínú rẹ̀ lè má hàn sí wa ọwọ́ hàn sí wa kò hàn sí wa kẹlẹ́yìn kò kó abúkù bófin yẹn ṣùgbọ́n títí ẹ̀ bá hàn sí wa nú ẹ̀ kó túbọ̀ jẹ́ kí má ní tún nípa a àti sàlàyé díẹ̀ nínú hikima ti ń bẹ fomi parí kìí ṣe pé fomi forí nítorí pé tó máa ní kó fomi forí fomi forí ó súnmọ́ kó jẹ́ pé tọ́ọ̀mù bá máa dé là kí fìlà rẹ̀ ó ṣe kíni kó tutù tó fi nípọn sẹ́wọ̀n pé di pé yàtọ̀ sílé yẹn gbogbo ìlànà àlàyé tómi máa ti ń kàn jù ọ̀nà àti gbó rẹ̀ súnmọ́ yàtọ̀ sílé yẹn tó bá ṣe pé ọlọ́run ọbọ̀ kò sí lófin ibi dandan omi gbọ́dọ̀ kábíkíbi lórí wa ńlọ́fà ló fi pé ká mi pa torí pé tó bá kó wù pé kómi ọkàn ni yóò ní ká segin yóò ní àkàrà tó bá yẹ tí wọ́n ní Ama máa omi bí kí ẹ máa rọ eti. etí ah, láwọn ọgbà kókò rọ mí eti o kí ẹ bí mo ṣe ní kọ rọ mi sínú ẹyin jú tòun ò ní kọ rọ mi sétí nítorí pé tó o bá rọ mi sétí o lè tẹ̀ra rẹ létí sì ní fọwọ́ pa etí ó dájú ẹ̀yin náà wò ó etí tó nípọn awọ ẹ̀yin náà wà wọ etí pàápàá rí kọ́ rọra rọra tó bá kọ́ ni káwọn ọ̀fọ́ ni ó dájú pé lómi bọ́wọ́ rẹ̀ ṣe yí tó bá ra ìtì mú gbà bí ìgbà tó ṣe pé máa gbọ́rọ̀ àní wọ́n máa gbọ́rọ̀ tó bá yí awo etí lè bó àmọ́ ní ká fọwọ́ pa yóò dé kéti wọ́n máa bẹ ní kíni kọ́ máa bẹ lálàdé làálà làálà ó sì ti kọjá pé nù híkìmà rẹ̀ wọlé ṣẹ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wa ń gbà tó máa ń pa ìtì tí fọ̀ wọn fọ̀ wọn pa àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ ẹ̀yin máa kíyèsí wa tá a máa ń sálò àlá lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ tá a bá débi etí o pípa yẹn ni pé ọmọ nǹkan àfábẹ́ ó kí bọ́ ọmọ etí rẹ̀ ó sì fi rá ó sì tún fi àtàǹpàkò ó fi pa tòde ẹlòmíì tí bá ń pa etí ọlọ́run tọ́lọ́run bá ní ká fọ̀ gan kò lè jù bẹ́ẹ̀ lọ tó bá ra inú etí ẹ̀ mọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní gbó tó bẹ̀rẹ̀ sí ní gbó pé gbọ́rọ̀ ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ tó wá mú tòde tó tún à àlà ó ti pọ̀ jù so ẹ̀yin ṣe gòlù ìyẹn ta ẹnu àlà nítorí wọn bá bá ní kéèyàn ṣe nìyẹn ọ̀sẹ̀. wọn kò fomi pa àbí bẹ́ẹ̀ kọ́ omi ti wà lọ́wọ́ rẹ̀ wàá kàn rọra kì í bọ́ ní etí rẹ̀ tó bá ti kì í bọ̀ wàá sì rọra fi ọwọ́ fi ra ó fi ra tẹ̀yìn òde náà kọ́lá tó bá ti ṣe báwọn ti pín so eléyìí ń bẹ nínú kí ọlọ́run ọba tó lọ́wọ́ bá ti fún wa. àǹfààní tuntun wà ń bẹ̀ ni pé ládọ́ pọ̀ tí ń retí gbogbo ẹni tí máa ń sojú kòkòrò láti máa tẹ̀sìn rẹ̀ ní ìbámu pẹ̀lú bí òjíṣẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti máa tẹ̀sìn rẹ̀ torí ẹ̀ tíyẹn bá ń falẹ̀kùn ládàá àlọ́ aláná ló fi o bọ́ọ̀ tó máa ń sẹ́yìn ni so dani kò fẹ́ sálù àlàlá nígbà tó bá fọwọ́ rẹ̀ wàá fọ nígbà tó bá fọwọ́ kejì wàá fọ wàá yọ so wàá mọ̀ lọ́kàn rẹ wàá máa rò lọ́kàn rẹ always pé bí mo ti ṣe ìbẹ́ mo gbọ́ pàánà bí ṣe lèmi náà ṣe ń ṣe bẹ́ẹ̀ bí mo ṣe ń yọ ọ́nù bẹ́ẹ̀ mo gbọ́ pàánà bí mo yọ ọ́nù mo ṣe ń yọ bẹ́ẹ̀ mo ṣe fíìmù ìbẹ́ mo gbọ́ pàánà bí ṣe lọ́wọ́ àti náà ṣe mọ́ subhanallah máa di àdìpele àdìpele àdìpele nítorí laqad kana lakum fi rasulillahi uswatun hasana. yàtọ̀ sẹ́ńtọ́ kan débi tí ó ti sàlọ́ látọ́ pé wà ń darúkú ni ọkàn dá mi sí gbogbo kan ó ti ká sọ́ọ́ bí mo ti ṣe kì ṣe irú eléyìí o so nítorí pé àǹfààní tí ń bẹ sẹ́ni tí ń kọ́ mọ̀ òun náà ni pé òun tún pọ̀ ládàá ju ẹni tí ò mọ̀ lọ láṣẹ àlùwàlá kan náà sí ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ládàá ti wọ́tọ̀ ọmọ kó tó re yọ pọ̀ ju tẹni tí ọmọ ti fi ṣe lọ. ilé ìjẹ ló jẹ́ ń sábà tún wá wá àdìsí tó tẹ̀lé wọn ni al قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا استيقظ أحدكم من نومه فليستنثر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه متفق عليه غني إغواري ẹgbà ولا بي wọ́n gbà wá lábẹ́ àkọ́lé èyí tó lọ báyìí fífa fífa omi símú ní ìgbà tá a bá jí látòjú oorun. Abu Hurairah radiyallahu anhu àwọn ni wọ́n gba àdìsí wá fún wa o ọlọ́run ọba kó yọ́nú sí wọn. wọ́n ní òjíṣẹ́ lọ́wọ́ ìké àti ọlọ́run ọba kó máa bá wọn lọ sọ yìí pé idha stayqadha ahadukum min nawmihi tí ẹnìkan yín bá jí látòjú oorun rẹ̀ falyastanthir kó yà fẹ́ omi jáde kúrò mú ẹ lẹ́ẹ̀mẹ́ta kó fẹ́ omi jáde kúrò ní mú ẹ lẹ́ẹ̀mẹ́ta fa inna ash-shaytana yabitu ala khayshumih torí pé ṣètọ́n a máa sùn nínú mú èèyàn nítorí pé àṣetọ́n a máa sùn nínú mú èèyàn muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ni wọ́n gbà wá ẹgbàá wọ̀rọ̀ ńlá lélẹ́yìí. gẹ́gẹ́ bí àwọn ìgbàwọ́rọ̀ yòókù láti ọ̀dọ̀ àníwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà ti ṣe jẹ́ ìgbàwọ́rọ̀ ńlá wọn nígbà tí ẹnìkan nu wa bá jí látòjú oorun rẹ̀ min nawmi fan-nawmu yashmalu ma ma oorun lọ́sàn àti oorun òru ló sùn ní tàbí فليستنثر ثلاثا wọ́n ní kó fẹ́ omi jáde kúrò ní mú ẹ lẹ́ẹ̀mẹ́ta ìgbà tí èsì pín yẹn fomi sí mú sùn báwo ni ó ti ṣe fẹ́ jáde fẹ́ jáde ni wọ́n sọ ó túmọ̀ sí pé wàá fà á sí mú lẹ́ẹ̀mẹ́ta kó lè bá a àti ṣèkìn àti fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta nítorí pé al-istinsaru far'un 'anil istinshaq al-istinsaru far'un anil istinshaq a kì í rí fẹ́ jáde láì fàṣímú a kì í rí fẹ́ jáde láì fàṣímú turẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tó rí wọn pé tó gbọ́rọ̀ yìí lànàbì ń bá sọ̀rọ̀ sallallahu alaihi ìpè fẹ́ jáde sẹ́wọ̀n kẹ́lò mi kà lè <coughs> kí là ń fẹ́ ọ̀n fankun ni wọ́n wí ni <laughs> torí pé wọ́n sọ pé faliyam takhit wọ́n sọ pé faliyam takhit sẹlẹ̀ wọn sọ pé kọ́ fọnkún lẹ́ẹ̀mẹ́ta fẹlẹ́sẹ̀nsẹ̀r alẹ́sẹ̀nsẹ̀ nínú gbogbo òwe tí ń sọ̀túnmọ̀ ọ̀rọ̀ fún wa wọn ni náà ní ká fẹ́ omi jáde ah, omi ò sí gbé mú ikùn ló ń gbé mú tó àti papọ̀ kálíba aláǹfààní àti jáde papọ̀ ni. rárá nítorí pé àwọn tó lóye lọ̀rọ̀ ń báwì yẹn ni pé tó bá ti pata kọ́kọ́ fẹ̀ jáde wàá tún fa kejì wàá tún fẹ̀ jáde wàá tún fa tẹ̀kẹta wàá tún sekínì wàá tún fẹ̀ jáde. fa inna ash-shaytana yabitu ala wọ́n nítorí pé sùtẹ́rì yẹn a máa sùn nímú èèyàn wọ́n ló kéé mú báyìí òkè mú bí ìwọ̀n ń pè ní khayshum àwọn ẹja àwọn ẹja ń tiwọn sẹ́wọ̀n pé imú tí wọ́n tán fi ń mí lẹ́gbẹ̀ẹ́ ibi ojú wọn báyìí lọ́wọ́ tó o kọ tí mo wọ́n ń jẹ́nu léde Lárúbáwá xeyṣu ni wọ́n ń pe imú ẹja tó wà níbi xeyṣu wọ́n ń pè ní àǹfù so wọ́n ní tèèyàn èèyàn sí imú ní àǹfù ṣùgbọ́n òkè imú bì ni wọ́n ń pè ní kíni xeyṣu wọ́n ní àṣetáni a máa sùn ní òkè imú èèyàn tó bá ti sùn àṣetáni ó sùn ní òkè imú rẹ̀. tán alimami al-Bukhari àti Muslim ìnáwó gba àdéhìí wa tá a bá wo àdéhìí ọ̀n tọ́ka sí bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ipe ńgbà tí èèyàn bá jí kéèyàn fa omi símú kéèyàn sì fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta gbogbo oorun kò bá ju oorun tá a sùn lọ́sàn kò bá sì ju oorun tá a sùn lóru ní gbogbo ìgbà tá a bá ti jí ká fa omi símú wa lẹ́ẹ̀mẹ́ta ká sì fẹ́ jáde. àkàrà ọkùnrin wa tí èèyàn bá jí lóru tó fẹ́ lọ tọ̀ ńkọ́ ó èèyàn ní pé torí pé màá tún padà sójú oorun ẹ kó fa omi símú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó fẹ́ jáde ṣùgbọ́n wá nínú ẹgbà ọ̀rọ̀ mi tí ìmáàmù Bukhari gbé jáde wọ́n ní istayqadha ahadukum min manamihi fatawadda'a falyastanthir thalathan fa inna ash-shaytana yabitu 'ala khayshumih wọ́n ní tẹ́nìkan nù ibà jí láti ojú oorun rẹ̀ tó forú torí mànáàmù bí lẹ́yìn mi náwó mi yìí ọkàrí ọ̀sán àtòru tó ajẹ́ pé lè tàkìyédò máa kó tilẹ̀ pa ó fi hàn pé èyí tí wọ́n wí lọ́yùn àlàyé rẹ̀ nípa oorun òru ni kìí so oorun ọ̀sán. àlàyé rẹ̀ sì ní pé lóòótọ́ àṣetánì máa ń sùn ní mú èèyàn téèyàn bá ti sùn àmọ́ tó bá dé oorun òru yàtọ̀ sí oorun ọ̀sán nítorí délé àwọn mi ti lè sọ pé lá hadisi yìí mímọ náà mi hí kọ̀tàkùtà lákòókò nítorí pé mímọ náà mi hí tó bá jí láti ojú oorun tó sùn lóru á sọ pé kharaja makhraja al-ghalib ọjáde ń jáde pé ìtọ́ pọ̀ jù lákòókò téèyàn máa ń sùn náà lóru wa ma kharaja makhraja al-ghalib la mafhuma lahu gbogbo tó bá ti wá níwàá bẹ́ẹ̀ àní pé opposite rẹ̀ òfin ọ̀bá wí àní pé òru lásán lọ́ba wí pọ̀ wí tó yé wa nítorí pé rìwáyà mi ti wá tọ́tọ́ ka sí pé àtòrun ọ̀sán àtòrun òru. lẹ́sẹ̀k ìtọ́kẹ̀yìn balẹ̀ ni gbogbo orun tó bá fẹ́ ti sùn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ kọ́ fa omi rẹ̀ kó o sì fẹ́ jáde. eléyìí jẹ́ kan nínú àwọn ẹ̀rí táwọn olùmọ̀ lò láti tọ́ka sí pé tá a bá ni ká fa omi wa yàtọ̀ sí yíyọ ẹnu wa. wọn ló tún wá náà àdéhùn mi pé tẹ ẹ bá jí kẹfà omi sí mu. tó ṣùgbọ́n fífa omi sí mu yẹn anabi sallallahu alaihi wasallam nínú ẹgbàá wọ̀rọ̀ tá a pé Bukhari gbà wáyé wọ́n tún lọ ọmọ pé tí ó bá sàlù àlá ni tó bá jí látòjú oorun rẹ̀ tí ó sàlù àlá kó fa omi sí mu rẹ̀ àìjẹ́ pé tó bá jí látòjú oorun rẹ̀ tó ò ní sàlù àlá kìí ṣe dandan ní kó fomi sí mu tún lọ sùn padà àmọ́ tó bá fẹ́ sàlù àlá rí i dájú kó fomi sí mu nítorí pé tó o bá fomi sí mu tó o bá sì yọnu bákan náà tó o fọwọ́ níbẹ̀rẹ̀ àlùwalá rẹ tó o sì fomi pé sí ọdájú pálọ aláàrẹ tún lálàáfíà gẹ́gẹ́ bó ti wá nínú hadithi rifaaca ibnu rafi' nínú hadithi almusii usolato èyí tí wọn gbà wá gba ọ̀nà míì sanabi sallallahu alayhi sọ pé la tatimmu salatun li ahadikum hatta yatawadda'a kama amarahu Allah irun ẹnìkan nu yín kò ní jẹ irun síwájú kó tó sálù alábọ́lọ̀ ń ṣe pálásẹ̀ bóòlù ọlọ́run ṣe pálásẹ̀ anabi sallallahu alaihi wasallam ni kó fojú rẹ̀ kó fọ apá rẹ̀ kó fomi pa orí rẹ̀ kó sì fẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bọ́ọ̀lù ṣe sọ́nà al-Qur'an. eléyìí túmọ̀ sí pé ntànàbì sallallahu alaihi wasallam ń bẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe sọ nípa àrùn pé gbogbo ntànàbì بشيء منه إخلال بأصل الصلاة كذلك الأمر في الوضوء gbogbo ní anabi sọlá àṣìlá sọ ń bẹ ní tó ṣe pé téèyàn bá fi sílẹ̀ ọba àrùn jẹ bẹ́ẹ̀ náà ní tí anabi sọ nípa àlọ àlámbí ẹ rí i pé gbogbo ní tọ́lọ̀ sọ náà alukurani náà ni. so ó túmọ̀ sí pé ó tẹ̀wọ̀ bàtà wàlẹ́ mtẹ tẹmọ́tìmọ́ wàlẹ́ mtẹ stẹ́ńṣìk ọ́wọ́ tẹ stẹ́ńṣìk wàlẹ́ mẹsàtẹ òdìnnẹ́yìká fẹ́ iná wòbó akẹ́yẹ́kùn sọ̀híhàn wàlẹ́kìnnẹ́kẹ́ ẹ̀sàtẹ àlẹ́ nafsi tẹ̀sẹ̀ ìlàsẹ̀ ọ̀sà ìdásíra rẹ̀ nítorí pé nítorí yẹ ni kí kò sàlùwàlá kàmá amọ̀rọ̀tọ̀lọ́ wàwí fọ́ọ̀kan lè sunnati nàbí sọ̀rọ̀lọ́ àdìsọ́lẹ̀ nítorí pé tí nǹkan bá dà tíyẹn bá ti wẹ̀ tíyẹn wẹ̀ tí gbogbo dà àti dọ̀tí ara rẹ̀ yọ kú tó bá tún para tó burú ni kókókó burú. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn lo àdìsí láti fi sẹ̀rí pé ọ̀ràn yẹn ni ká tún fa omi sí mu. ẹ ti ṣàlàyé níbẹ̀ yẹn kékeré sọ̀rọ̀ yẹn torí àdéhìí yìí àdéhìí Rifa'a ibn Rafi' bákan náà àwọn àdéhìí míì tó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam wọn sọ ń bẹ̀ pé dandan ni ká fa omi sí mu wọn kà sàlàyé bá anabi sálọ àlá wọn yọ ọnu wọn fomi sí mu ni. tọ́ ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá bẹ́ẹ̀ ǹjẹ́ alimami ahmed rahimahullah àwọn náà làwọn tẹsán kọrin yẹn ká fami símu bákan náà àwọn zahiriya àwọn zahiriya sọ pé ká fami símu ká yọnu ọ̀ràn ni nítorí ká anabi òfìlẹ̀ rí àìfìlẹ̀ rẹ túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni a sọ pé kì í sọ ọ̀ràn yẹn nítorí kọ́ ló ń pa aláṣẹ pẹ̀lú àlọ́ alánú alukur'an kò dákọ̀ mọ̀bọ̀mọ̀bọ̀ kò sì dákọ̀ istinshaq bẹ́ẹ̀ lànà bí lọ́wọ́ àti lọ́nà àdìsí wọn sọ pé tó bá ti sàlọ́ alábọ́nà ti pọ́ láti àlọ́ alá rẹ pé tontori ẹ̀ ló ti dé kó àwọn jumhuru fuqaha a àwọn hanafiya àwọn malikiya àwọn shafi'iya wọ́n ní kí sọ̀nà yẹn ká fami sí mu gẹ́gẹ́ bí èsì ṣe sọ̀nà yẹn ayọ̀nu. sàmọ́ kò dá kíkẹ́nu èèyàn pọn ò kéyìn kò sì sọ kí ló dé tó fi jẹ́ gbogbo wọlé tọ̀ ńdọ́fà la anábì sùn lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak inda kulli salah kí ló dé tó fi jẹ́ pé gbogbo àti bá wọlé pípọ́n lè yín máa pọ́n sẹ́yìn pété yàn bá ti fọ́nu kíní kan yẹ́lò yẹ́lò yẹ́lò kan búrẹ́dì tẹ́yìn àjẹ kù obì tẹ́yìn àjẹ sẹ́yìn bá tún jẹ́ ti máa ju obì so gbogbo àwọn tí máa ń dì mẹ́yìn o anábì ní kí ló dé tẹ́yìn máa pọ́n kókókó anabi wa a anabi afinju anabi tí e sọbùn sẹbẹ kọ àwa a wọn ni kò wò débẹ alátojúbọ àkànníkà wa kí wọn ni wọn ti rí pé yín pọn sòṣùmọ́ anabi sallallahu alaihi wasallam ẹ rí i pé àwọn èsì kankan lẹ̀ wọ́n ń fẹ́ ká ló mú àwọn dà gbogbo bí tí wọ́n bá yọ sí káwọn kó àwòkọ́ sí rere lára rẹ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí tí gbogbo nǹkan lọ déédéé láàrin àwọn mùsùlùmí torí pé anabi wo èso ń jàǹbá anabi wa kì í sòpùrọ́ sòṣùmọ́ láyè sin owó onífẹ́ lùzọ̀ ọ̀rẹ́ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni èèyàn bọ̀ sọ̀rọ̀ ẹnu rẹ̀ márùn ó sọ̀rọ̀ àmọ́ tàbí mẹ́rin bá ṣe ok mọ̀ ń gbọ́rọ̀ tí ò sí tẹ̀ ń ṣe bá ẹ̀ ah, náà kí ní kẹjẹ ò ń sá fún díẹ̀ díẹ̀ ò sì ní sòótọ́ fún tontọ́ ẹ̀kọ́ sọ fún mi pé ah ok toothpaste kan wà tó ti ẹ̀dá tó yẹ pé mo máa lò ó sọ pé ẹnu rẹ̀ rùn o tòótọ́ dá sí mo máa lò ẹ jẹ́ kí n bùn yín lélẹ́yìí pé ah kí ló dé kí ẹsẹ̀ pé mi náà nínú o màá fẹ́ kẹ́ ẹ máa lo eléyìí tó ẹ tíra rẹ̀ wò ẹsẹ̀ pé ẹnu yín rùn ẹ tíra rẹ̀ wò so inshallah wàá rí i pé inshallah òun náà yí padà sí dáadáa àwọn èèyàn míì wà akramakumullah tó ti pé tó bá súnmọ́ wọn yóò dàbí ìgbà tí wọ́n wẹ̀ wọ́n sì máa wẹ̀ wọ́n máa wẹ̀ so ṣùgbọ́n tó ṣe pé òórùn kan máa ń jáde lára àwọn náà mọ̀ al-mu'minu mir'atu akhi mu'mini díngí lọ́jẹ́ fọmọ ìyá rẹ̀ wọ́n sì wá sọ ní jazakumullahu khairan wàhálà ọ̀sẹ̀ kan wà tó jẹ́ pé ìtẹ̀yìn bá fi wẹ̀ á ah! ó tiẹ̀ da ẹ̀ máa jẹ́ kéèyàn ọ́ ẹ́ ẹ̀ máa jẹ́ èèyàn gbádùn kí ẹ ti para yín rùn ẹ̀ máa jẹ́ èèyàn gbádùn tó ó sì bùn. gbọ́dọ̀ ẹsẹ̀ irú ọ̀sẹ̀ yẹn sí èdè lò ẹ máa lónìí tó yé so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so bẹ́ẹ̀ là nàbí sallallahu nínú àlùwàlà èsì pé wọ́n túmọ̀ sí pé ká pọ́n o sòṣùgbọ́n táwọn ń sọ ni pé tó bá jẹ́ as far as ablution is concerned yíyọnu kìí ṣe ọ̀ràn yẹn torí gbogbo ẹ̀rí ta ni torí òfin là ń fi ṣiṣẹ́ ọlọ́sọ ànábì sọ gbogbo ẹ̀rí tari awo síra wọn kò sí ìtọ́tọ́ kàti kọ́ ọ̀ràn yẹn ni sẹ́mi pé tábà sọ kọ́ ọ̀ràn ni ìtumọ̀ rẹ̀ ni pé ńgbà tó sàlùwàlà tó ọ̀gbàgbé láti yọnu àlùwàlà rẹ̀ ńkọ́ kìí sàlùwàlà ìgbà tó òfin mú àlùwàlá rẹ ńkọ́ kìí sá àlùwàlá ìgbà tó ọ̀pátí àlùwàlá rẹ kìí sá àlùwàlá wàlá náà kò bí dàrí. tó ṣùgbọ́n wọn lẹ́nu kẹta àlùwàlá kọ yọnu àgbẹ̀ ọ́ ń tẹ̀ sí ọ̀dà o nínú odi tẹ̀ fi súnà nàbì lẹ̀ sallallahu alaihi wasallam ọ̀yà kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ lọ yọnu kẹtó kírun ẹ lọ fímú kẹtó kírun mọ màmá ṣe bẹ́ẹ̀ ah aládàáni so eléyìí ni àmọ́ kì í wá sí ni kì í tó tí wo o tí a tún jọ padà ní tí ẹnìkan yín bá oorun àti sọ yìí pé àdéhùn kan tó sípò oorun ni tí a bá gbélé yẹn wọlé falyastanthir thalathan kọfẹ omi tó fà sí mú jáde àti sọ pé ẹ ní í ṣe فإن الشيطان يبيت على خيشومه nítorí الشيطان yìí máa sùn nímú ẹni tó bá sun. tó bá sùn lóru àwọn àdéhìí báyìí tó wa sallallahu bẹ nínú àwọn àdéhìí tí wọ́n máa ṣàfihàn ẹni tó gba pamọ́ gbọ́ yàtọ̀ sẹ́ni tó dáko wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn tí wà So tó ti pé wọ́n máa wọ́n ni pẹ̀lú sẹ̀ntímítà àti mìlímítà wípé a ẹ̀dùn náà ìmú bó ṣe mọ́ adúlù ṣètọ́ ni ìwọ̀n á sun inú mú yẹn á ẹ̀dùn fún àdìsí yẹn wò láti wò dáadáa àwọn náà wá pé ẹjọ́ o kí ló mú kọ́ mọ́ dọ́gba nínú ọpọlọ yín pàṣẹ táà ní lè mú èèyàn ẹ̀yìn rírì ni nítorí pé táyìn bá rí rí lẹ́sí lé wọn àdúgbò bó ṣe tó ẹni ọ̀wọ́ àsunú mú àbí so nítorí délẹ̀ ẹ̀yìn orírí àkọ́kọ́ nù ọlọ́run sì yin àwọn olùgbàgbọ́ òdodo ní alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ń tọ́pamọ́ àwa gẹ́gẹ́ bí ẹni tó sì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwa kì í bọ́ lọ́wọ́n àbójúṣe ọlọ́run ṣe fa fà lórí ní ta sọ fún wa tọpọlọ wò lè gbé ju ká sọ ike sami'na wa ata'na agbó àgbà lọ torí ta ni wá kí n la jáma kí n lọ pọlọ wa gan kí n ló lè mà nítorí pé ọpọlọ pẹ̀lú sẹ̀ríà ọpọlọ pẹ̀lú sẹ̀ríà ó dà gẹ́gẹ́ bí ojú ni àti òye ojú àti òye ojú wa ń lọpọlọ òye ìmọ́lẹ̀ oòrùn tàbí tó tùpá tàbí tàtùpà oníṣẹ̀ríà ojú kò lè darí ràn láì sí òye gbójú ti ṣe lè mú bérebére tó kò lè darí ràn láì sóye kò wá sí bọ́pọlọ ti ṣe lè pé tó tó lè ríran láì fi ti ṣẹ̀rí àti ìrẹ́ ló ti jẹ́ pé àwọn tó gbọ́n jù tí wọ́n bá gba Islam tán wọ́n lò rí àwọn òpè tẹ́lẹ̀ láì ṣe kẹfì ìdàrí orí wọn òpè tẹ́lẹ̀ torí de eléyìí inú ti jẹ́ pé ìgbà tó jù ò ti lè dá kò lè dá àrà rí láì tóye bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ò lè dá mọ̀nà láì jẹ́ kó fi ti ṣẹ̀rí àti láti sọ yìí pé tójú ọba fọ́ bàbá ni tójú ọba fọ́ ẹsẹ̀ òní sínà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tójú ọba fọ́ tóye ò sì lọ ẹsẹ̀ òní sínà àmọ́ tójú ọba fọ́ tí ò tóye à. àìmọye sìnà yóò forí gbógiri yoo forí gbógiri nu yàrá rẹ̀ gángan wàláhì tóbi tilẹ̀kùn wà níbi tó ọmọ lọ ni àìmọye ìfàgbà orílẹ̀-èdè wa tí wọ́n mú náà lọ́nbẹ̀ yìí ẹ̀ríkì tí wọ́n bá jí lóru jọ́mi tẹ́fẹ́ lọ sàlù àlá fa ọkàn rí tó yè kán rọra yọ ah, ebèbè wà ní ti bògiri náà o tó rọ ọgbẹ subhanallah ebi wo yàrá rẹ náà ni èsì yàrá ẹlòmíì èsì tó débẹ̀ lálẹ́ subhanallah eléyìí túmọ̀ sí pé tójú ọba fọ́ tó yìí ò sì lọ ẹsẹ̀ ńkọ́ kò ní dínà àmọ́ tó yìí bá lọ ẹ sì nà so bẹ́ẹ̀ náà ni sẹ̀rí àtọpọlọ ọpọlọ ò lè dáríran gbogbo ẹni tó bá yí pọpọlọ lásán ló ń fẹ́ fi mànà ẹ sọ fún pé gbogbo mo lè fò mo lè bẹ́ ọpọlọ rẹ̀ yóò fi padà jánu tàkùtẹ̀ ni nihayatu iqdamil uquli iqalu wa akhiru sa'yil alamina dalalu wọ́n ní gbogbo mólèpò mólèbé ọpọlọ ìfi padà já sínú kòtò ni gbogbo ìyànjú ọmọ èèyàn tí ó bá ti fi tọ́lọ́ wọn bá ṣe yóò fi ṣìnà náà ni torí de eléyìí inú ti jẹ́ pé àwọn ò lè sọ pé abíwá ṣètánì yóò wá sàn wọ́n mú sáà rírì ni àkókò rírì ọ̀dà káwá kó tiẹ̀ tóbi ju gbogbo bẹ́ẹ̀ ṣe lérò lọ kí lọ́ wá lọ́dọ̀ ọlọ́run láti kíkọ́ ráyè sunú mú rẹ̀ àbọ̀nà ògan ló gbàdé inú ọkàn rẹ̀ tí fi ń sí ọlọ́nà gàbáyìí ẹ ká wo ilé náà wò dábàá wí ni tó pe ṣètánì ni ṣètánì ọ̀nà olóògbà wọnú ọkàn rẹ ṣètánì kọ́. àìgbọ́n tó lọ́wọ́ bá sọ ni kàmẹ́tẹ́lẹ̀ ṣètán ìkọ́lẹ̀ lẹ́nsánì fún falamma kafara qala inni bari'un minka inni akhafu Allaha rabbal alamin ọlọ́ọ̀ni gbọ́dọ̀ àgẹ́bí àpèjúwe ṣètán ni nígbà tó sẹ́yìn pé kéèyàn ṣe kèfèrí kí á tó ṣe kèfèrí tán lọ́ba èmi ń payọ ọlọ́run ọba gbogbo ẹ̀dá níjẹ́ wàá ní payọ ọlọ́run mọ́nà ọdọ ṣetán ni. tó o yóò sì sọ fún ọ pé ah o ò rí mi ná ẹ̀rọ kùrọ̀ ó lè mú ó lòun ló ń sí ọlọ́nà náà tó rí tọ́ba tiẹ̀ kúrò nípò ètò dúdú ọ̀nà olówó àgbàdé nà ọkàn rẹ̀ tí wọ́n pa ló sí ọlọ́nà torí ẹ̀ ló ti a nídìí láti máa ṣe fáńfà wá látọ̀dọ̀ àbí tó wá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí de eléyìí téèyàn bá ti sùn àṣetáni máa ń sunu mú èèyàn. kí ló dé tó fi jẹ́ pé inú mú ni ó sùn wọ́n sọ pé yóò sunu ẹnu èèyàn wọ́n sọ pé yóò sunu ojú èèyàn nítorí pé gbogbo nǹkan yòókù lára ẹ̀yin náà bójú wò gbogbo nǹkan yòókù lára wa ẹ inú wò wò èwo lèé tó ṣe yí pé kò sí kò lébìbò tá a lè fi bò ẹnu ètè ń bẹ tá a fi padé ojú ńkọ́ ó ní awọ tá a fi bò etí náà wà sisi torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé ọ̀nà méjì tó wà fáṣetánì láti wọ ara èèyàn iná ni imú àtẹ̀tì imú àtẹ̀tì èwo lọ́wọ́ ayá ọ̀kan ó ti wà sẹ́ńtà ọ̀kan sì jẹ́ pé bọ́kan bọ́kan bá wà ń sisi lẹ̀ ọ̀kan ẹ̀ bò má lẹ̀ tẹ́ bá sùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ bò kan má lẹ̀ báyìí kọ́dà méjèèjì la lè bò akramakumullah tá a bá sùn ẹ̀ kàn ṣe ìbora yín láwà níní tó tutù bá mú pọ̀ àmọ́ ẹ̀ bò mú wò yàtọ̀ nígbà tí a bá mí débi kan ẹ̀ tún ah no kọ̀kọ̀ mú subhanallah torí àwọn sọ pé imú ìmọ̀ àwọn àti ẹ wà àdìsí kan tí wọn látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn ní tilẹ̀ bá sùn tẹ́ bá wọlé yẹn tilẹ̀kùn gbogbo abọ́ yẹn dojú rẹ̀ dé àwọn kọ́ọ̀p ẹ̀dùn wọn délẹ̀ ẹ má jẹ́ wọn wà sísí lẹ̀ nítorí ká ṣètánì àwọn bá lò wọn ẹ ti tilẹ̀kùn fa inna ash-shaytana la yaftahu ghalaqan torí pé ṣètánì ọlọ́run fún lágbára láti ṣí gbogbo ń tá bá allahu akbar eléyìí túmọ̀ sí pé tó bá ti tilẹ̀kùn lé rẹ àmọ́ dákọ̀ ọlọ́run kò tó wọlé o torí wọ́n ti bọ́ wọlé tó o bá dákọ̀ ọlọ́run ńgbà tó ń wọlé bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna tó o bá dárúkọ ọlọ́run tó fi wọlé wọ́n bọ̀ wọlé àmọ́ tó o bá dárúkọ ọlọ́run tó tilẹ̀kùn tó o pa àwọn abọ́ rẹ dé àdìsí yẹn tó tọ́ka sí pé gbogbo ntẹ́ máa ń ṣe sá dákọ̀ ọlọ́run ẹ̀ dákọ̀ ọlọ́run gbà dákọ̀ lọ́ngbà tẹ́ ń kojú abọ́dé ẹ dákọ̀ lọ so gbogbo ẹ̀ torí pé ṣètánì ọ̀ lágbára láti sin tá a bá ti gbogbo tá a bá padé kọ̀ lágbára láti sin tó a sì ní tá a lè fi dí mú ó túmọ̀ sí pé ṣètánì kọ́ ó lè wọnú mú. ṣùgbọ́n olú ti wá gbà dànù àfi kọ́ fa omi símú kọ́ fẹ́ dànù tó bá fẹ́ dán wò àwa ti gbà kó dodo lọ́rọ̀ anábìnà sallallahu alaihi wasallam kódà iyèméjì bíi ti wulè ó kéré kọ́ lẹ́ẹ̀ma kò sọ́nà tó lè bá dé nínú ọkàn wa ń parẹ́ nítorí pé ò lè jólùgbàgbọ́ òdodo tó máa ń ṣe èméjì nípa òdodo ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àmọ́ wọn náà dá wò kó wò wò nígbà tó bá jí láàárọ̀ ọ̀la tó bá sàlù alátọ̀ fọmi símú kó wo bó ló ti gbádùn ara rẹ sí kó wo bó lára rẹ ti ṣe rí kó tó fa omi símú kó wo bó lára rẹ ṣe rí lẹ́yìn ìgbà tó fọmi símú náà lọ alátọ̀ fẹ́ jáde wọ́n á rí kó ti fẹ́ àṣetá ní dànù gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kì í jiyàn nípa tó bá wà lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam torí di eléyìí ó di ọwọ́ wa o kájẹ́ ni tó ṣe pé yóò máa tẹ̀lé súnà dáadáa ẹ wá rí fífa omi símú yẹn fífa omi símú yẹn bó ti wá náà dé tèmi anabi sallallahu alayhi wa sallam ní ẹ bá ti àlùwalá tẹ́ ẹ bá fa omi símú fàbáàlì fil istinshaq fa omi símú rẹ̀ dáadáa illa an takuna sa'ima àyàfi tó bá ti kó ń gbà wọ eléyìí túmọ̀ sí pé ẹni tí ò bá gbàwẹ̀ yóò fa omi símú dáadáa kì í ṣe irú fífo omi símú táwọn mọ̀mọ́ mọ̀mọ́ wa máa ṣe ń gbà mí káwọn mọ̀mọ́ mọ̀mọ́ bínú torí àwọn la rí pọ̀jù tí wọ́n ń sàlù àlà ń gbà táwọn kínkìn fún mọ̀mọ́ mọ̀mọ́ kàn lè mú omi báyìí fa wọ́n fi sọ́mọ ká taarin àti ti fábẹ́lọ̀ ó sì kìbọ̀ mú ó sì yọ ẹlòmíì ti rọra ọkàn rẹ̀ fi pa òkè mú báyìí shikenan kò mú o wà báyìí philippine ṣá wà á pin sí àtẹ́lẹwọ́ rẹ àlàáfíà wà á gbé lọ símú rẹ wà á fà akramakumullah lillahi abi lana almathalu alahsan gẹ́gẹ́ bí àwọn tí ń fa àṣà àkíká fa àṣà o náà wọ́n ṣe ní mùsùlùmí lọ́la kojú ètò ọ̀dà o àwọn eléyìí lọ́mọ táwọn jẹ yóò sẹ́ńfín fàfàkùfà kan sórí tójú ọ̀wọ́ àpọ́n àbẹ́rẹ́ nǹkan bẹ̀ tí wọ́n mọ̀ á ṣe tí gbogbo gbogbo ètè gbogbo kí wọ́n mọ̀ á ṣe pọ̀ gbogbo gbogbo ètè ọmọ gbọ̀n gbogbo ètè ọmọ gbọ̀n kékeré bó láyé náà sì wá le tó bá so eléyìí báyìí wàá fà sí mu tó bá ti fà sí mu wàá fẹ́ jáde bí ìgbà tó ń fọ̀n kún ṣùgbọ́n ká sọ̀ra o kọ́ bó ṣe pa àgbà rẹ o ká má fà lọ́nà tó fi wá lọ wọnú ọpọlọ nu agbárí o kámẹ sira alẹ sí o islam òkú ká sira alẹ sí o so tẹ bá ti fa sí máa fẹ tẹ bá ti fa sí máa fẹ tẹ bá ti fa sí máa fẹ walhamdulillah eléyìí túmọ̀ sí ọlọ́run ọba fẹ́ràn wa púpọ̀ nígbà tó ṣe wa mùsùlùmí ọlọ́run ọba sì ti sọ rẹ̀ sọ wa nígbà tó ṣe wa lọ́mọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ dákun táyì bá táyì bá ti mùsùlùmí bó làbá ti mọ gbogbo eléyìí náà rí bó làbá ti rí bó làbá ti mọ wàláhì bá ti mọ tó tí ì bá ti ṣe pa ṣe mùsùlùmí èèyàn lè máa kọjá lọ lóde kó náà gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sẹ́wọ̀n pé ẹni tí èsè mùsùlùmí wá gbọ́ lọ́kàn kínní ìmú kínní àwọn tó ń gbájú ta ni ti yàgbẹ́ mu wọn tẹ́lẹ̀ ó ti tọ́ ọ bẹ́ẹ̀ ó ti jànábà bẹ́ẹ̀ ó ti háìdú bẹ́ẹ̀ ó ti ṣe gbogbo ẹ bẹ́ẹ̀ ẹ wá sọ̀rọ̀ fífa mi sí mu kò lè yà á lẹ́nu pé yín mu fa nítorí pé òun tẹ́lẹ̀ lè sọ̀bá àdàl kó forí lẹ́m àwọn ńlá tó fi dá mọ́lẹ̀ òun náà ni kèfèrí tó ṣe bí ẹ̀ máa ti jẹ́ kèfèrí tẹ́tẹ̀ kan tó kù mọ́ kó àwọn ńlá dá mọ́lẹ̀ kéékèèké gorí ẹ̀ ọlọ́run ọba tó ṣe ọ́ mùsùlùmí oríire ni ló jẹ́ kó gbọ́ dáadáa tó ọmọ ń dáadáa torí pé ní tí èsè mùsùlùmí tó bá gbọ́ ọkàn fi ti pàlàbà rẹ̀ ni fa nítorí pé ẹ̀yin náà gan náà ní sìn tẹ́ bá rí kèfèrí fẹ́ sọ fún pé máa fomi mú tó ọba ti jí ni àbí gba Islam gba Islam ni torí de lè àríkà àǹfààní pọ̀ nínú àdé ti àǹfààní pọ̀ ń bẹ̀ gan wọ́n kọ́ wa nípa pé tá a bá sùn ká má jẹ́ni tó ṣe pé yóò máa yanú lẹ̀ àdé ti kọ́ wa bẹ́ẹ̀ nítorí pé ọ̀nà kan tí máa wà ń sisi téèyàn lè pàdé náà ni mu o lè sùn lè bá wọ inú èèyàn tó ṣùgbọ́n tó bá ṣe é ṣe fún ọ tó o bá sùn mọ́ ìyanu lẹ̀ torí tó bá jẹ́ pé tó jẹ́ pìlẹ̀ ní pé tí gbogbo èèyàn bá sùn wọn máa yanu lẹ̀ àdìsí ọba sọ wípé kẹ́ fa omi sí ẹnu yín àmọ́ gbà tó wípé sàlù aláì yọ ọ̀nù náà tẹ́lẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó jẹ́ pé tó bá sùn kò lè má yanu lẹ̀ kó máa try láti control ẹnu rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lóòótọ́ tí èèyàn bá ti sùn èèyàn máa ti ń ṣẹlẹ̀ o so ṣùgbọ́n tí wọ́n máa ń sọ fún yẹn kí èèyàn máa try kí èèyàn máa try kí èèyàn máa try bákan náà nínú àǹfààní tó tún wà nínú àdéhìí yìí òun náà ní wípé tá a bá ti jí táìjì ń tọ́ dáa jù ní ká lọ sàlùwàlà torí pé nínú àdéhìí mi anabi wa sallallahu alayhi wa sallam wọn ní tá a bá sùn àṣetánì máa kàn wá lẹ́ẹ̀kan yọ yóò ní oorun yìí asùn fanfantẹ fanimajì akramakumullah ẹ̀yin náà wò ẹ̀mí ló la jí lóru òní ó lè tó ẹ̀ márùn ó lè tó ẹ̀ mẹ́fà ṣùgbọ́n tá a tún máa wá aago pé àánú after three fa ẹ̀tùn máa ẹ̀tùn máa sùn jí after three ni ẹ̀tùn máa sùn tó ẹ̀tùn lè jí ẹ̀tùn máa so títí tí ó fi di pé wọ́n pe as-salatu khairu minan nawm ó nínú olè má mọ̀ olè tí ì dé báyìí ká so gbogbo àwọn àti ẹ̀ tó máa sùn sokoto after five minutes ní ọba di thirty minutes mọ lọ ní ọba náà assalamu alaikum wa rahmatullah ha kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń bọ̀ tó ní irun kí ti lọ kí irun subhanallah torípa ṣetán wọn ò fẹ́ kó sórí ire tẹ́lẹ̀ náà yóò ti kàn láwọn ìkàmálẹ̀ lọ́fà ló fi jẹ́ pé ń bomi gan akramakumullah ẹni tí ń pè wọn ti dé mẹsàlásì lè máàmù bọ̀ ní wa wàláhì wọn sùn rárá títí pé bàbá lè máàmù sọdá bẹ́ẹ̀ bàbá lè máàmù sọdá ẹ pé bàbá lè máàmù tó ń bọ̀ ọba wa ẹ dákun sáà jẹmọ ni ọ wà ẹ nítorí pé oorun ti gbó náà lọ so náà lànà bisalòlá àtúnlá ni tẹ ẹ bá ti jí tẹ ẹ bá ṣàdúà nígbà tẹ jí yàn torí ẹ lórí ibùsùn yín pé wọn ni kẹ ṣàdúà láàárọ̀ ó ti wá kọ lọ náà. ìkan ṣètánì ń bẹ lára ẹ tó o bá ti jí báyìí lórí ibùsùn rẹ tó jókòó tàdúrà rọ tó o bá ti tàdúrà alhamdulilayi alladhi ahyani ba'dama amatani wa ilayhi nushur allahumma bika bika asbax wa bika amsay wa ilayka nushur allahumma inni as'aluka al'afwa wal afiya fi dunya wal akhirah. اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي وهاتك آية الكرسي قل هو الله متى قل أعوذ برب الفلق متى قل أعوذ برب الناس متى أعوذ بكلمات الله التامة التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم واو بي لم تا إيكا كان له ẹlẹ́ẹ̀kejì tó bá ti سالوالا ìka kejì tún bàjẹ́ ẹ̀kẹta كيون bá ti kírun kíkọ́dà kó ti rákà méjì sọ wá wá rí i pé o jí dáadáa wá rí kọ́rùn rẹ fúyẹ́ àṣetánì ò ní rí ọ gbèsè yàtọ̀ sí karambani tó kàn lọ sí lago mẹ́sàn-án àwọn yẹn ti kírun látago márùn ààbọ̀ látago mẹ́fà kókọ́tà látago mẹ́fà wọ́n ti kírun òun ò jí tọ́wájú lago mẹ́sàn-án ó gbórí sẹ́nu ọkàn tó fẹ́ yọnu ńlọbi sẹ́nu ń ti lé kò kírun kò sí kán ọ̀sàdúà àà léètì sẹ́wọ̀n kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí léètì

sẹ́wọ̀n kókó kúkú má mọ̀ nípa burú ọ̀sán so àmọ́ anabi sọlá àti sọlá yìí fún ọ pé kíní kan báyìí burú ọ̀nà bó ló sì fi borí rẹ̀ so bákan náà eléyìí fi hàn wá bó ti ṣe pàtàkì púpọ̀ tó pété ara ti jí kásá lu àlà gẹ́gẹ́ bí súnà tó ṣe fi hàn wá bó ti ṣe pàtàkì tó pé kẹ́ẹ̀ tó sùn jojúmọ́ kẹ́ẹ̀ sálù àlà kẹ́ ẹ tó sùn jojúmọ́ kẹ́ ẹ sàlù àlá ọ̀pọ̀lọpọ̀ nù mùsùlùmí yóò nígbà tó ń sùn lóru òun lálàkàlà ẹnìkan nù níyàn ẹnìkan nù lọ́kà ọbẹ̀ ẹ̀fọ́ wọn fò ń jẹ ewé dúkà ló ń jẹ tẹ́ bá fi léèrè ẹ̀rí kò ń fi ìsìn lọ kì í sin lọ rárá kì í kírun ẹ̀ńgbà tó bá fẹ́ sùn ẹlòmíì gbẹ́ ló gbé sídìí gan tó fi sùn kọ̀ táàbà dípò pé ó sàlù àlá àbí àwọn làǹdàbí ni ká máa ṣe ká tó sùn kọ̀ mọ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so yọ wa mọ̀ pé ọmọ fún yẹn jẹ wọ́n fún un lọ́kàdé wọ́n ṣe kínní kan subhanallah ó túmọ̀ sí pé wọ̀gán fúnra ara rẹ̀ ń kọ́ báwo ló ṣe mójútó ra rẹ̀ sí báwo ló ṣe mójútó ra rẹ̀ sí nítorí pé ṣètánì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n lágbára lórí gbogbo ẹni tó bá dúró tọ́ lọ́wọ́ ìwọ ló ta rẹ̀ sí ọlọ́run bọ́ wàá fi sọ̀rẹ̀ sọ ọlọ́run kò fi sọ̀rẹ̀ sọ wa ó ṣe alọ́kànnì tí ìmọ̀nà sunnah nabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam àti tàlùkùrán tí ó sì wá láǹfààní láyé ń bí tí ó sì wá lọ́kàn mẹ́rin tí ó rí àlùjáná wọ̀ lọ́la àlùkìyàm ọlọ́run akóso gbóntà ń gbọ́ ní àwíjàre fún ẹni tó wí àtẹni tó gbọ́ ọlọ́run kọ́ máa ṣe ní ìbàlẹ́jọ́ fẹ́nìkan nínú wa ọlọ́run kọ́ ràn wá lọ lórí ara wa kọ́ ràn wá lọ lórí àti máa tẹ̀lé tiẹ̀ kọ́ ràn wá lọ lórí àti tiẹ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam subhanaka allahumma an la ilaha illa ant astaghfiruka wọ́n béèrè pé wọ́n ní pé ṣé ṣe sí tí àwọn èèyàn kúkú tó máa ń ṣe pé tó máa ń dé ìdára wọn wọ́n ní pé ṣé àwọn àwọn tó bá ṣe wọ́n kọ́ báyìí ṣé kí wọ́n ṣe wùsùn lẹ́bẹ̀ tó wá tọwọ́ tó wá túbá pé wọ́n máa ń ṣe kí wọ́n tó máa ń dé ìdára wọn tó máa ń kọ́ tó máa ń ṣe bí dé tí tó máa ń fẹ́ àwọn àwọn bíi bọ́ọ̀lù wọ́n ní pé tí wọ́n bá tún bá tàwa kí ni òun tún wọ́n ṣe mọ́ àbámọ́ ti látara kí ni ìyẹn ti ṣe bọ́dé bá wọn ṣe látara látara kí ló ṣe wọ́n ní pé ṣé wọ́n ní bẹ́ẹ̀ tí wọ́n tó bá tún bá tó lè kọ́ lè fẹ́ra wọn. alhamdulilah ṣé ìbéèrè yẹn pa àwọn òyìnbó ni àbí ń pe àdúgbò kò ní di àwọn òyìnbó ẹ sọ pé téèyàn kan ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n bá ti ń bára wọn ká ọ̀rẹ́ làǹjọ́ ń ṣe ọ̀rẹ́ kò sí gáàpù kò sí ní tí ó lè ṣẹlẹ̀ gbogbo nǹkan wá ṣẹlẹ̀ wọ́n bára wọn ti ránù tí wọ́n tún lè padà fẹ́ra wọn àǹbẹ̀lọ̀ nǹkan mọ̀ burú àǹbẹ̀lọ̀ nǹkan mọ̀ burú lábẹ́ òfin tí wọ́n bá fẹ́ra wọn kò sí ní tí mẹ́mẹ́ sòṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé èyí tó wọ́pọ̀ jù wọn náà ní kó àwọn tó máa ti ń ṣe náà wọn ìfẹ́ fẹ́ra wọn. wọn máa ń síra wọn torí pé àwọn tó ń ṣe zina ò tí fẹ́ fọ́ọ̀mù fámìlì obìnrin tiẹ̀ àwọn wọn máa rí wọn mú àwọn ni wọn máa rí mú jù òun rò pé padà sì gbà pé àwọn táwọn ń ṣe òun ó lùzù ọkọ láì mọ̀ yín pé èrò tọkùn ni pé ẹni tó bá òun kọ́ lòun ọ̀fẹ́ o torí àwọn òtí ṣetán láti fọ́ọ̀mù fámìlì báyìí òun kàn fẹ́ léyìí gbọ́ bùkátà òun tó bá wá dijọ́ tó fẹ́ fẹ́yàwó kódà sẹ́nìkan bá bá a dá márùn-ún tí wọ́n jọ ń gunra wọn sì ranù yóò fẹ́ gbà létí pété wọ́n lè fẹ́rù ẹ̀ á wọ́n lè fẹ́rù ẹ̀ lọ́n sì ń bá a sì ranù eléyìí túmọ̀ sí kóbìnrin yẹ kó gbọ́n gan-an obìnrin yẹ kó gbọ́n púpọ̀ nítorí pé tó ọ̀rọ̀ bá gbọ́n. àwọn tí ń bọ́ sí ìranù gan ni wọ́n pọ̀ ni ó tún fa fáìlì ẹni tí ọba mọ̀ torí di eléyìí báyìí tọ́ba wa lò wọ́n ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ra wọn kìí ṣe kó finú fẹ́ tọ́ba sì fẹ́ bọ́pẹ́ bọ́ yá nǹkan tí wọ́n ti tẹ́lẹ̀ náà ni ó tún wọn ká nítorí pé ọkùnrin yẹn ẹ̀rí pé sọ̀rọ̀ síyàwó ẹ̀ kó

tó bá jáde tó bá tó bá ṣe kíní kan tó máa ń pè nìkan tẹ́nì kan bá ń pè lórí fóònù tani ẹ kínú kínú bọ́dọ̀ bọ́dọ̀ tani bọ́dọ̀ bọ́dọ̀ fowó <laughs> bọ́dọ̀ òní yọ ọmọ wò pé bó ti ṣe gbà fóònù táwọn ń ṣèrà nù tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà nìyà ìgbà tó gbà fún ọjọ́ ìjọ ṣèrà wọn dàtú pẹ́ lómi náà bá a sùn gbà nítorí nígbà tó ti jẹ́ pé lólúwa ló kọ rẹ̀ public use ló sì wà fún sòsẹ́ wọn pé bó ti gbà fún wọ yóò gbà fẹ́ lómi náà

torí de ilé ìjọba tẹ́ra wọn àwọn wọn mọ̀ ọ́ dáa máa tó takò èyí tọ́lọ̀ ń sọ pé àzáni ẹ̀tù àzáni láyé ń kẹ́kọ̀ọ́ ìlà àzáni ẹ̀tù láyé ń kẹ́kọ̀ọ́ ha ìlà záni àwọn mushrik àyà yẹn ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ìsèké tuma rẹ̀ ni pé onízìnnà lọ́kùnrin ìyàwó tí wọ́n fẹ́ gbọ́dọ̀ jọ jóńzìnnà lóbìnrin àbí àbọ̀tẹ̀ bọ àlàyé pọ̀ lórí rẹ̀ eléyìí àbádé àlàyé yẹn náà látàgbọ́ yìí lọ sídìí pé tó ń zìnà bá fó ń zìnà ẹgbẹ́ rẹ̀ abẹ́lọ́ àbí ọ̀rẹ́ yìí wọ́n ní ìtítọ́ máa fi wọlé rè nígbà wọ́n fẹ́ tó ọmọbìnrin yìí ìwọ yìí ti so ń zìnà wọ́n sì wá wádìí pé ọ̀fẹ́ fẹ́ ọmọbìnrin torí pé àdúgbò tí wàá ní gbé wọ ọ̀ma mọ́ á ní á ah, má fẹ́ o kí ló dé á ah, kì í ṣẹni tọ́kàn balẹ̀ sí o ó ti tó ọ gbọ́dọ̀ pé kí náà fà tọkàn lè balẹ̀ sí irú kí màdá ti ṣe ìjùmọ̀ àlò nǹkan ti tó tó bá rọ́ọ̀lù wọ ló kúrò forí kò nítorí pé tó má ti ràn rí pé gbogbo ọkùnrin ní máa tẹ̀lé ó ń ranù ni ó ń zì náà ni sẹ́wọ̀n pé tó má ti sọ bẹ́ẹ̀ fún ti tó sọ nítorí ìdè eléyìí báyìí ìjẹ́bù sí jẹ́mi àmọ́ tó bá ti fẹ́ tẹ́nìkan bá ti fẹ́ ó ń zì ni wọ́n ti fẹ́ dúró àti yín ni pé ah, ọlọ́mọdé ọ padà sídìí ìranu mọ́ ọlọ́run jẹ́ kí ohun àtọkọ yìí kí wọ́n gbádùn ara wọn kọ́lọ́ mọ́ ti tó àtìrí rẹ̀ bó ṣe kí mùsùlùmí máa ṣe nù kí wọ́n á ti kó ti wọlé ọkọ lọ́wọ́ pé àròpò orí àwọn fẹ́ ni má bà tiẹ̀ jẹ́ tó bá ti rọ́kọ àdúrà ní kẹ́sì fún náà. ẹlẹ́kẹ̀jì wọ́n béèrè pé kí ni ìsìlámù eh, eh, kọ sí ìyọ ìsìlámù kọ sí bí àti àwọn kan fẹ́ fún àwọn oníṣẹ́ wọn lọ wo wọn lọ wo jẹ́rọ́tà fún wọn bàtà wọn lọ wo tán wọn wà wọ́n bá tàbí wọn kọ wọn afẹ́ wọn mọ́. ntọ́ da ni wọ́n ṣe ntọ́ da ni wọ́n ṣe tẹ́lẹ̀ náà nìkan ọ̀bẹ wọn kún ọ lọ́wọ́ genotype kan àmọ́ tẹ́ bá ti lọ́wọ́ you bear the consequences àtẹ́ tí rí pé kò lè bára wọn mú níbi nọ́mbà yẹn ti jọ jáde sí wáyà wòtẹ́ lọ síwájú kọ́wọ́kọ́ lọ síwájú so eléyìí ni àkìlẹ̀ ha wọ́tẹ̀wọ́kẹ̀ nígbà tó yẹ ti lọ wádìí tí wọ́n pé nọ́mbà títí ẹ̀ mú jáde kọ̀ bá pamaki títí mi jáde kálukọ ọwọ́ náà tẹ̀ so ọlọ́run ṣe ẹlòmíì fún wa kó ṣe ẹlòmíì fún ọ̀nà àmọ́ ẹtù wa mọ̀ kọ́ ẹ̀ lè bára ẹ̀ mọ̀ ẹ̀ sì kẹ́ ẹ ẹ ẹ rìsíkì rẹ̀ àwọ̀ kò sáyé náà. ayé kò àlàyé lórí ọ̀rọ̀ bí ẹ̀ máa fi ojú ní ẹ̀ ní ọ̀bá tó bá jẹ́ pé ìgbà tí èèyàn ti bóyá èèyàn tó wà bóyá bí jọ́ọ̀tù wà tó kọ́kọ́ sí iná láàárọ̀ bíbí àìsẹ́gun tó fẹ́ láyà sí ibi jáde. ilé yóò lè róòlù tàbẹ́ kó plé tòrò bóyá kó plé àwọn rẹ̀ á. nígbà tó sín sínsìn yẹn ìkun lọ́jáde kìí sì sùn lọ fakun sí mu tọ́padà wá fẹ́ jáde kò sí ní tó lè mú àṣetánì jáde kúrò nímú rẹ̀ àpò sísìn yẹn ò lè pé kọjáde torí tó bá pé sísìn máa mú jáde ni la yu'akhiru an-nabiyyu sallallahu alayhi wa sallam al-bayan 'an waqt al-haja anabi sallallahu alayhi wa sallam kì í lọ àlàyé lára jìnnà síbi tá a ti nídìí ẹ̀ àmọ́ kó a nídìí ẹ̀ ọ̀nà our daily need so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi ọ̀sọ́ yìí pé àyàfi ọba sí àfi ọba kan fún wọn ní kò fa omi sí mu. wípé gbogbo tó bá jẹ́ àrùn oògùn tó bá tọ́ sí la fi wò nísìnyí náà lè máa rùn yẹn kí àwọn lọ paracetamol nígbà tó máa sóògùn orí ọ yẹ kó ṣe ti inú ọrùn náà kálá inú ọrùn àwọn máa lọ tiẹ kò sì tún lè dórí ètò òlò nítorí délé ìtàlù mímú ni sọ mo fẹ́ bí pé kí oníyẹ kí olùkọ́ sí ọ̀rọ̀ kan tó ń lọ sí ipa pé ní àsìkò báyìí olùkọ́ máa rọ̀ tó ń pè ní alhamdulilayi wọn ní ìhàwó náà kí mùsùlùmí ọkọ sí ọ̀rọ̀ tí ń lọ nípa kójú kan rọ̀ òjò àtìdì ni tí àtìdì bá ti rọ̀ ọba kàn yàn la ó lè fa skin cancer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alákùnrin ha eléyìí jẹ́ apá kan nínú àwọn nǹkan ti torí rẹ̀ eh, University of Technology nípa pé ẹ̀yin lẹ́wọ̀ laboratory yín lẹ́wọ̀ á kan nínú acid rain tẹ́ bá ní ẹ̀wọ̀ á yẹ̀ wò nínú laboratory yín láti wo irú defect wo ló ara torí ọlọ́run ní fẹ́ sọ́dọ̀ ahlẹ̀ dìkìrì. nkuntum láti àlẹmú àti dá ìbéèrè padà sọ́dọ̀ sí yín nù biochemistry kìíní kàtẹ nǹkan sọ èèyàn wà lọba àwò wa èèyàn àgbẹ a ah, lóòótọ́ o tó bá kànyàn la o ó lè bí nǹkan báyìí báyìí báyìí báyìí o àwọn àti based on your experiment ìdájọ́ ọlọ́ọ̀ni pé kéèyàn sọ̀ra bí ròjò bẹ́ẹ̀ máa ń rọ̀ má nítorí pọ́nà ọba sọ pé wàlá takùtùlù àǹfọ̀sọ̀ ẹ má para yín para yín inna allah kana bikum rahima torí pé ọba aláàánú so before experiment a lè sọ ẹ̀yin náà wàá bá wa wádìí kan ti ṣe rí àbí òye kan ti wádìí bẹ́ẹ̀ tẹ́ wàá wá rìsọ́ọ̀tù ń wá rìsọ́ọ̀tù làwọn wá bèèdì ọ̀rọ̀ wa lé lórí àmọ́ ní tó ti wípé acid rain kan wá ó sì máa ń ṣe bẹ́ẹ̀ àjẹpẹ́ tí ọba rọ̀ ẹ wàá fi dáa lójú pé tí ń rọ̀ yìí o acid rain náà nítorí délé ẹ mẹ́jọ kàn yín la so kìí ṣe acid rain kò burúkọ kàn yín la pé iṣẹ́ tún pọ̀ lábẹ́rẹ́ so eléyìí tó túmọ̀ sí pé text message test message ten send igi ẹ̀ sọ́ra from twenty to twenty eight kìíní kan acid kan rọ kìnnì kan ẹnìkan ó tún ní ah, àwọn tó wò kó tún wà confam wípé ó máa ń dá skin cancer lẹ kẹrànfọ́ọ̀bì kó o tó pass information wà á ti wádìí má dá wàhálà lẹ fáwọn èèyàn nù gbèsè ayé àbí òye wa gbogbo tó pass information fẹ́ sọ́ra ìwọ ti wádìí dáadáa náà torí pé owó rẹ náà ló tún fi ń sẹ́ndì nǹkan yìí wọ́n fẹ́ kọ́ lọ́n san lẹ́sàn-án àbí bẹ́ẹ̀ kọ́ ni wádìí dáadáa mọ́kò wàhálà báwọn èèyàn nù gbèsè ayé wọn sábà ní bẹ́ẹ̀ ni send the message tẹ́lẹ̀ ní kò tún rí bẹ́ẹ̀ mọ́ ọ sọmọ pé ìgbà tó bá ti wádìí tí ò rí bẹ́ẹ̀ òkú ní dẹnìkan láàmú tẹ́lẹ̀ náà tó a jẹ́ bó ṣe jẹ́. a ti sàlàyé lẹ́yìn inú àlọ́ aláti wá. parí kò sàn. kí ǹjẹ́ yẹn lè ṣe tí èèyàn fi máa jí lóru gẹ́gẹ́ bí àtẹ̀rẹ́ nù pèsè àyẹ̀wò wa òun náà ní pé kéèyàn tó sùn kéèyàn tó sùn kéèyàn sagbára láti rí i pé èèyàn ń kí wétìrì ẹ kí wétìrì kẹ́ tó sùn tẹ́ bá ti wọlé kẹ́sì sàlù àlá kẹ́rì pálù àlá yìnyín lẹ́ fi sùn kẹ́sì àdúrà kẹ́ tó sùn sẹ́rà ṣètánì tẹ́rì yẹn tí ẹ bá kí wétìrì tó sùn sẹ́yìn wò pé tó lọ́lá jù lẹ́fẹ̀ẹ́ sí i ṣetán làánà ọlọ ẹ lè jíròrò lẹ wá tí ò ní jẹ ká lè dìde ẹ fẹ́ dìde pé àkínní ah, tírì ni tírì tààtì máa ní wàláhì tí ó fi di ikú àtọ́lá tó káyọ̀ mìíràn náà ń bọ̀ òkè wétìrì ṣùgbọ́n ìgbésí ayé àti rírì rẹ tún fi hàn wá pé àárín ìgbà tẹ́ bọ́ wá yarí máa lọ tẹ́lẹ̀ máa kí wétìrì kẹ́ tó sùn ni bọ́ọ̀lù lọ́ọ̀fẹ́ jìlá ago méjì tó fi di ẹ lọ sẹ́wọ̀n kí láwùjọ rà ní ìfìlẹ́ ìlà ànábì lẹ́gbẹ́ ọ̀rọ̀ kí wítìrì méjì lóru kan àbí bẹ́ẹ̀ kọ́ ni so wọ́n máa yànnà filami, mi máa yànnà fìlà mi títí tó fi wá lè borí èsù débi wípé tó ọba tiẹ̀ kí wítìrì kò tó sùn two yẹn náà ni two three yẹn náà ni three three thirty yẹn náà ni three thirty four yẹn ni four àbí òye wa ó ní ìdí kéèyàn ó train ara torí pé ẹni tá à bá ẹni tí ń bá wa ṣe fanfa ọ̀tá gidi ni ó sì ti lérí wọn ju ọlọ́run kóun ó di asorí ibú náà sòsẹ́ mọ̀ pé téèyàn bá sì dúró déédéé ọ̀tá ò gbèyàn sí àṣetọ́ọ̀nì sì la fè ọ̀fẹ́ ká péré wà láàyè torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá jẹ́rú ọlọ́run tó tọ́ òun náà try láti program ara rẹ̀ ẹ ní alarm alarm tó ṣe pé tọ́ọ̀ bá dìde òun náà níjọ gbádùn tọ́kí lẹ́yìn ten minutes yóò tún dún tọ́ọ̀ bá tún dìde ten minutes yóò tún dún. tọ́ ọ pa yóò tún dán oríṣiríṣi alam lọ wà o gbà o náà gbọ́ náà. wọ́n láwọn ń wà láyé kan. èèyàn wá sọ pé ìgbàtí òun ní àwọn àṣìkàr kan lọ́wọ́ wọn máa gbà bẹ̀ àkọ́kọ́ ẹni tó sọ pé wà ń bẹ̀ ń ṣe wọn. ẹ lè sọ pé kò sí ibìkan bá a ti jókòó yìí àlùjánu lè wà táwọn náà jókòó tó gbọ́rọ̀ lọ ní rí wọn. àtàwọn èèyàn ń rí yín lọ́nà ẹ sì mọ̀ pé mùsùlùmí náà ń bẹnu tiwọn náà kẹ́ bá kèfèrí ṣe ń bẹnu wọn so specify pé àyè kan pàtó nìkan làlùjánu àkóṣùbì kan ń bùkátà ẹ̀ bó tilẹ̀ jẹ́ kó wá nínú àwọn ẹ̀rí tó fi hàn wá fáwọn àyè tán máa ń lò sí jù bí inú kànga bí ilé tó ti dá horo bí ọ̀nà kan tó ṣe pé bóyá àwọn èèyàn gbà so àbáyé tó dọ̀tí ìyẹn fáwọn kèfèrí wọn kankan so but.

torí tó bá tẹ̀tẹ̀ pẹ̀lú tọ̀rẹ́ ó lè jẹ́ lé àlùjánu ó sì lè jẹ́ àyè tẹ́jú owó àbá kéke sọ̀rọ̀ kó kubi tó sàwọ̀ sòtúrú ẹ̀yìn pé mo lágbára jẹ́ ń dágbára o ìyẹn máa lágbára níní ní pé tí aburú bá dé inṣàlá mo ní tí mo fi lè sọ̀rọ̀ àmì àbí òye ìyẹn tọ́jà nítorí tó bá lò lè mú wọn tán dáwọ́ ṣebí o rí zikiri náà ṣe ló fi borí wọn táhàn bá wúwo ńkọ́ mo rò bóyá tó ń eléyìí islam kọ́ wa pé sùn bẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì ń bẹ̀ àmọ́ kọ̀ kọ́ wa ká tọ́jà àmọ́ kọ́ ni tá a fi lè borí wọn tí wọ́n bá ọ̀dà kéèyàn máa burú àmọ́ kò dára pé bí kéèyàn lọ kọ́fà kìí ṣe gbogbo ìgbà lọ́dà kéèyàn máa burú irú àbúrò Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu sahibu sirri nabi sallallahu alayhi wa sallam ó ní àwọn yẹn máa ń bí ànábì nípa dáadáa ṣùgbọ́n máa ń bi léèrè nípa àbúrò kóun lè bá a sọ̀rọ̀ àbúrò but a lè general principle kíkẹ́ kí gbogbo káwọn kọ́ nípa burú torí ká má bàa ṣe àmọ́ ká mọ̀ nítorí pété bá máa burú kìí ṣe gbogbo ìgbà lẹ́yìn òní ṣe ẹ̀hìn tó káyé tá a wà yóò kún fún tó lè mú pọ́njú báyìí ìpọ́njú ò tí ì dé gan lè fẹ́ dín agbára wò tò à ń bọ̀ pé tí pọ́njú bá dé torí ìdílé má nípa aburú torí làwọn olùmọ̀ á ti sọ yìí pé ǹjọ́ wa dáa bí ká nípa àmọ́ adán ìmọ̀ àtàtì àbí bí ifá àbí bí ọ̀pẹ̀lẹ̀ àbí nyarin títẹ̀ àbí bí wọn ni wọn ṣe ń lo tẹ̀sùbá àbí bí wọn ń lo àtẹ́lẹwọ́ àbí bí wọn ń lo omi àbí wọn lo ràwọ̀ kọ̀tọ́ kakọ̀ nítorí pé tó bá kọ́ ń pa rẹ̀ ó di kèfèrí. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمان يعلمون الناس السحر tọ́gà náà lélẹ́yìí. torí de lè yàn gbọ́dọ̀ nípa rẹ̀ rárá torí ẹ̀ ẹnìkan kó àfa lo ẹ nínú kí yàn kí yàn má burú nǹkan pápá gan nǹkan dìndìnrín dìndìnrín aláìmẹsì kà ẹ wá ló nǹkan pápá ẹ dákun ẹ gbọ́rú ọ̀rọ̀ nígbà tó ti èèyàn náà gbẹ́sìn yìí pé ẹ. torí pé ìfẹsẹ̀ islam ṣe yẹ̀yẹ́ ni wàláhì kéèyàn sọ pé lè má mú lo babaláwo sì tún lò abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ subhanallah ó tún wá ní ifá gan kíun subhanallah ah ọlọ́mọdé ọpọlọ ó dorí kodò irun wọn náà sì máa pè é lè má mú lómi hmm? ẹ mọ̀ pé àgbòsímọ̀ ìlú dàrú mu tán náà ẹlọ́kọ̀ aburú o tó yé àríkù sọ. kéèyàn máa ṣàdúà náà yẹ kí ló ṣe yín tẹ̀sí fẹ́ ṣàdúà congregation kí lẹ̀ wá ẹ̀mí náà ń béèrè ni ẹ fẹ́ ṣèdánwò. ṣe ẹtù ẹjọ ṣe ẹjọ ṣèdánwò ní níjọ tẹ bá fẹ́ ṣèdánwò ṣé gbogbo yín ọjọ́ kọ tiẹ̀ nìkan ni àbí kálukú ọkọ tiẹ̀ nàám ẹ dáhùn àbádùn àmọká àdó owó gbogbo ẹbí dà ní kẹjọ péjọ pé ń ṣàdùn àwọn àdáda lẹ ṣùgbọ́n kò burú ní òfin Ọlọ́run kéèyàn sọ fọmọ ẹ̀yà rẹ̀ tẹ̀rí pẹ́ ní Ọlọ́run. ẹ dákun ẹ má gbàgbé mi nínú àdúrà yín o mo ní bùkátà kan wájú ọlọ́run ẹ dákun ẹ má gbàgbé mi o wọn náà sì máa ṣàdúrà nítorí pé náà òfin ṣẹ̀ríà tẹ̀rẹ́ tí nǹkan ṣe ti ń bẹ lọ àdúrà rẹ máa ń tètè gbàjọ ẹ̀ńtọ́ ní bá ń bẹ lọ lọ mo rò pé yé so recent town land ti ń ju ọ̀n tí wọ́n bá bẹ lọ ó súnmọ́ kádùá rẹ ó tètè gbà ju ẹni tó gbówó fún pé bá bẹ lọ lọ so òfin ti sọ pé lẹ́yìn tẹ́tí na ìhàtò kẹtọkùlà ẹni tá a fún lówó bá mi sunkún pọ́ mọ́ kú kọ̀dà bí ẹni tí ń sunkún pọ́ mọ́ ń kú àbí wọ́n jọra wọ́n jọra tó tẹ́wọ́ tẹ́ san bá ti jó tán yóò dákẹ́ fún yọmọ rẹ̀ nù àmọ́ wọ́n ti nǹkan ṣe ẹ̀ríkì lẹ́yìn jọ kẹta tó bá tún sọ̀rọ̀ ló tún kú sẹ́kún bá so bẹ́ẹ̀ náà làdúà ẹni tí nǹkan ṣe ti ń bẹ lọ ó súnmọ́ ká do àròjù lọ tó kó wọ́ lọ níta àmàlà igi tó ń bá ń bẹ̀ kọ̀ tẹnumọ́ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ jẹ́ kí n pàṣẹ náà wẹ̀ ọlọ́ọ̀ jẹ́ kí n pàṣẹ náà wẹ̀ ọlọ́ọ̀ jẹ́ kí n pàṣẹ náà wẹ̀ kí wá sí kí pàṣẹ lásán kí n pàṣẹ kí n gbégbó orókè kí n pàṣẹ kí n ó wu ọlọ́ọ̀ kọ́ ọmọ tẹnumọ́ sẹ́wọ̀n káwọn á ní kí ẹ dákun owó tẹ́lẹ̀ fún mi o ẹ dákun owó tẹ́lẹ̀ fún mi o à wò sọ̀rọ̀ àwọ̀ mọ̀jà ara lẹ́yìn lówó ni lẹ́yìn fọ́ mi èèyàn dáwọ́ òwì ni ṣùgbọ́n wu ọlọ́ọ̀ kí tó ń bá ń tọrọ nǹkan máa tẹnumọ́ máa máa tẹnumọ́ àti kì í sọ ọlọ́run bó ṣe ṣe fún ọ. ṣùṣe wọn rí kápéjọ kábàtì àlèláfi àbí kápẹ́ alukurani fúnra wa èzù méjì méjì méjì yàtọ̀ sípà dáadáa lẹ̀ ẹ̀tàn jẹ ni yàtọ̀ sípà dáadáa lẹ̀ ẹ̀tàn jẹ ni sẹ́wọ́n tó máa ń ṣẹlẹ̀ màtí bá ń pín alukurani èzù méjì méjì fáwọn èèyàn àbí ẹ̀kọ́ ni àkọ́kọ́ tó bá jẹ́ pé ẹ̀yin tí ẹ fẹ́ jọ ṣàdúà nǹkan jọ ṣe ní orí kíkan abẹ́yìn tẹ́ ẹ fẹ́ jọ ṣàdúrà nǹkan kan sẹ́nìkan ti yín ẹnìkan ló gbé kọ́ńtíráàtì fún yín sẹ́wọ̀n kórì sí mi nù tó bá yẹ kí nǹkan jọ ṣe yín ó dájú pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ gba alukurani sọ́wọ́ kọlẹ̀ máa ké bẹ́ẹ̀ ni àwẹ̀ fún sọ ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ tó bá gbà yọ kan so yọ sá máa yọ ọmọkùnrin bí oyin so àwọn kan inú péjì márùn tẹ fún o títí tí ó fi pé time off fa so àwọn míì eléyìí ẹ dákun sáàkùrá nínú ara ti kéwù ẹ wà máa pé ọlọ́run orí bá a ṣe rí o orí bá a ṣe mọ orí bá a máa ké o láti gbàdúrà wa o àwọn tí wọ́n wá pè wọ́n wá pé ẹ wá bá wa gbàdúrà nǹkan kan sẹ́yìn o owó lẹ wá wà o ẹnjọ ẹlòmíràn kan gbà kúránì ẹ gbà kí wọ́n máa wò ó. tó tó bá wò ó sí mi tó bá sí mi. ọmọ kéékèèké tẹ wá wọ àmì ẹ̀sọ́ pé àà ẹ̀yin mọ alukóra ni pé tó kẹ́ nu yín yá gan ẹ máa ka péjì ka kankan ń ni máa fi ẹnìkan nu wa ike bàbá dé yanu ẹ̀ka àwọn mi dájú wọn tún sọ fún àwọn dájú pé wọn ọ̀ka kankan sẹ́wáǹsì béèrè pé nàmẹ́sẹ̀ bílù ta lọ́kà yóò gbé kalẹ̀ yóò gbowó ẹ̀ ẹ́ so ẹ fẹ́ kúlù sùfà áwù yóò kọ kalẹ̀ yóò gbowó ẹ̀ wọ́n ní kílódé wọ́n ní sèbá ànábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sọ pé kúlù Allahu ahad wọ́n dàbí ìdákanu mẹ́ta àlùkùránì àbí ẹ̀kọ́ kúlù Allahu mẹ́ta ló ń kà fún ìyẹn tó dùgbà tí gbogbo àlùkùránì ló ń kà fún. so gbogbo yàtọ̀ sí pé àdáadáa lẹ̀ ní tẹ̀sán rí kẹsàn-án jẹ ni tó ń torí de lé ẹ̀ẹ́rì tó wá náà dé anabi sallallahu alaihi wasallam wọn ni inna rabbakum hayyun karim wa innahu la yastahyi an yarfa'a ilayhi abduhu yadayhi thumma yarudduhuma sifra olúwa ẹlẹ́dàá yín ọ̀bọ ọlọ́rẹ̀ onítìjú ni ojú a máa ti ọlọ́ọ̀ pé kẹ́nìkan tẹ́wọ́ báyìí kó tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ kó sì dá padà lófo ó túmọ̀ sí pé àwa là ń ṣe ra wa tí ọba tẹ́wọ́ sókè tó ọbẹ̀ náà ò ní dá padà lófo kò sẹ́ni ìgbà tó bá ti wákàtí mẹ́ẹ̀ẹ́dógún lórí awọ tó bá fẹ́ tọrọ nǹkan sàfọ̀mọ́ fọlọ̀ tọrọ àforíjì kọ̀pọ̀ subhanallah alhamdulilayi wàlá ilaha illallah allahu akbar sí kọ̀pọ̀ sàkàlátù fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹlẹ́kẹta tọrọ ntọ́nfẹ́ ẹlẹ́kẹrin parí rẹ̀ pẹ̀lú àsàlátù fún anabi sallallahu alayhi wa sallam àdúrà rẹ̀ ó gbà náà tó tó máa ń ṣe báyìí ó ní wàhálà má jẹ́ wọ́n tàn jẹ wọn náà má tẹ́ nìkan kan jẹ ọlọ́run kò fẹ́mi pẹ̀lú ìmánà kò sọ alẹ́ ro rẹ̀ tó tọ́ subhanahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله